Tolúwa ni mí o mo ti wà lórí life ṣá fóònù yẹn ni mo dẹ̀ fẹ́ lò mo ti wà lélẹ̀ eh, give me uh, the juice èyí tí mo ṣe lónìí yẹn fún sínú kọ́ọ̀pù kan fún mi. No, I don't want that cup. Hmm, kò ní ìdí ká fi sórí ibẹ̀ yẹn. hello good evening ẹ jẹ́ jẹ́ kí n dúró díẹ̀ káwọn èèyàn wá ẹ bá wa share we have to talk yes àwọn. you don't want it. there's no need. orí ìwọ̀n kì í wọ gbogbo àwọn puta kó síbẹ̀ wọn wọ̀ mí. yeah your son daction up to you wọn wọ it's not up to me they do do do do kú kú gbá mi bù sí dé. Yeah, it's okay you too you can take this thing Most of them ẹ it's very good for you ó máa ń jẹ fruit but you have to tí bá ti blend ẹ papọ̀ bẹ́ẹ̀ you have to be taking it it's good for you. okay ma. Uh-huh. okay ma thank you. ẹ jẹ́ bá share Heavenly Father eternal rock of ages we say thank you for this evening once again thank you because you always answer prayer take glory and adoration in Jesus name I call myself glory Jesus my daughter, my children, blood of Jesus, my work which all over the world with blood of Jesus, no weapon fashion against us shall prosper. Daddy, I want to speak right now, Father. Speak to my mouth, direct my tongue in the mighty name of Jesus. Every cup of the enemy, he gives our life, Father, scatter them in the mighty name of Jesus. Thank you, Father, because we answer prayer. In Jesus' name we pray. Amen. So, anybody to what you are lórí bíbá we are going to be talking See, I'm going to máa join ẹ̀ so àwọn kan máa ń tọ̀nà ẹ̀ dáhùn ṣé mo pé a máa rí nǹkan kan náà máa tọ̀nà ẹ̀ àwọn tí ò fún wa tí ò bá wa wọn mọ̀ra wọn ra data fún wa so ẹ tẹ́ ṣàtúnyí táìtù yẹn kdog ẹ tí mo ń pè ní kdog náà ní k1 kdog kdog mo mọ̀ pé ẹni tó bá ti sọ̀rọ̀ kdog ní burúkú bíi pé kó pa níbọ̀ kó lè pa èmi àfi tó bá fẹ́ kúkú kó lè rèmi pa sí rẹ̀ so òun àti others so ní others mo fẹ́ sọ yẹn ni pé ó yẹ kí n dárúkọ àwọn ṣe mọ̀ pé celebrity ni kdog ṣe mi pé celebrate ni ṣe mi pé máa ṣe ti dárúkọ celebrate yẹn ṣe máa ti dárúkọ kéde ọ̀gẹ́nsìn wọ́n máa tún ìdá because they want me to talk I will talk and a lot of people used to say that hey appreciate congratulate I mean be happy for people who are ṣe rí àwọn celebrate kì í ṣe gbogbo wọn ṣó ti yé yín they are not happy for anybody ṣó ti yé yín they are not happy for anybody nobody can force me to be happy for any idiot. I'm not enemy of progress. I do appreciate people. But do you know what? You know some people, <laughs> in fact, ọjọ́ tí mo ti dé That is yìí láti six years go and check my platform start from Princess Bola I start blogging from Princess Bola Princess Bola in a month I got one million plus I deleted it myself because of evil people there I was busy celebrating people I celebrate a lot of people. And people you are celebrating, they are not celebrating you. And that's what Nigeria wants. For you to just to be working and you have nothing for the results. Okay? So, K-Dog. Ẹ ṣáà rí gbogbo sí ní tó ń lọ, and purposely and deliberately may have a reason for that. You know, ń baby mama ẹ̀ wá sí orí And now somebody promised that they are going to sponsor the son. <laughs> swing school ẹ mọ̀ wípé ẹni tó ti kú ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún ni ṣé ti yẹyin ẹni tó ti kú ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún and moreover ńgbà táwọn èèyàn wá dìde tán wá ń celebrate Bísọ́lá Badmus sísìn nobody jealous of orí burúkú làwọn èèyàn ń ṣe especially àwọn celebrate yẹn àwọn kan ti gbé ẹjọ́ wá fún mi rí tó ń sọ pé àwọn celebrate. máa ń fake sickness pé àwọn tó bá ní sickness yẹn gangan wọn fún wọn lówó but i never believe it mo ní voice note ń bìbà wọ́n ní wọ́n máa ń gbé wọ́n máa fake tí wọ́n máa fẹ́ bá public sọ̀rọ̀ wọ́n á fake some things so those to get money from public and the people who are really sick wọn ò fún wọn lówó ẹ̀rí kan tó kú of recent ó wà lọ́sibítù báyìí ó lóun wá owó tóun owó yẹn owó tí ò sí náà fi ṣe operation fún un ló fi kú dànù do you get me now ẹni tó jẹ́ bí ọmọ fún Wàsíù ó wá sọ pé ah ṣó bá wàsíù sọ̀rọ̀ pé wàsíù try agbára ẹ̀ nọmba wọn àwọn nǹkan tó máa ń ṣe tí wàsíù ò tiẹ̀ tún like tí ò ṣe fẹ́ yẹn kó máa lo ó fún tó bá ń lo ó fún ṣé ti yé wàsíù ò lè ẹ́fà bá ṣe kò lè torí bó ṣe wà yín máa fẹ́ káwọn èèyàn máa respect wọn ṣé ti yé bẹ́ẹ̀ yẹn especially tó bá tẹ̀ ń pè ní tó ń pè lórúkọ ń ta tó bá jẹ́ pé ó ì ní kankan tó lọ́mọ pẹ̀lú ẹ̀ tó bá ń pè ní orúkọ nínú ilé tó bá rí face to face tó bá wà ń ta kó máa respect ẹ̀ Bísọ́lá ò fún ní respect wọn kò sí tó kàn mí ṣe ti yé but títí mò ń sọ lélẹ́yìí and again kí n tó máa lọ ẹ má bínú mo notice wípé fídíò tí mo ṣe tí wọ́n cut wọ́n yẹn wọ́n cover ojú mi ìwọ tó bá ló fẹ́ fọwọ́ bò mí wá sí ìwọ ló wà ń bẹ̀ o àti ẹ̀yin kan gbogbo ẹni bá lò má máa dá wàhálà lẹ́sàáyé mi ọ̀run máa fojú yín gbolẹ̀ ẹni tó bá sọ pé wọn ò ní rí mi àbó máa ṣe é sẹ́yẹ lágbára ilẹ̀ máa gbé ẹ̀mí wọn ò ní rí ìwọ mọ́ àìsí ló máa ṣe ẹnikẹ́ni ni mo sọ. So torí mo rí pé ibi tí mo ti sọ̀rọ̀ yẹn mi ní kẹ́ ẹ gbé ní òbẹ yín ṣó ti yé yín <laughs> tẹ bá dẹ̀ ti gbé nìyẹn tán bá gbé lọ sórí platform yìí tán bá fún yín ló fine but don't cover my face torí mo rí pé wọ́n gbójú bísọ́lá káàkiri wọ́n wá cover face mi tó o bá gbé tí n bá ṣe tí mi ò ṣe ọ́díò tí mo gbé face mi síta tó wá gbé picture kan tó wá fi cover face ẹ̀ wọ́n máa fi yẹ̀pẹ̀ cover ojú ẹ̀ bẹ́rí sùn yẹ̀pẹ̀ lẹ́lẹ̀ ó máa wà lẹ̀ pamáyà ṣó ti yé so tí mi ò bá ti cover ojú mi tó bá lọ gbé face mi àbí tẹ gbé picture tèmi tẹ bá lọ bàjẹ́ mi kan ọ̀run máa ba yé yín jẹ́ àìsàn tí ògbó ògùn ọlọ́run àdàsá gbàdá yín ṣó ti yé yín dókítà ò tiẹ̀ ní rí nǹkan kan tán ní rí nǹkan tó ṣe yín ẹ̀dẹ̀ máa máa kú báyìí lọ ṣó ti yé so e fi mí lọ́rùn sílẹ̀ ìwọ kọ́ ló dá mi ó ti yé ẹ jẹ́ a máa sọ̀rọ̀ wa lọ. now ẹnìkan wà nínú àwọn celebrate yẹn ní tí Folúkẹ́ Dáramọ́lá ń gbowó fún ní last week àbí two weeks ago tíyẹn wá kú wọn ò máa rówó yẹn fún wọn ò máa rí owó yẹn fún owó yẹn ò mà pé ló mà ṣe kú nígbà tí ó dẹ̀ kú yẹn nígbà tí ẹni yẹn kú yẹn tí wọ́n ń wo owó yẹn wọ́n dá owó fún ẹni tí ó ṣorí burúkú ọmọ kan tó máa ń pè ní Lagos mama àbí Lagos of nìkan tí mo sọ pé kì í ṣe ìyá Èkó pé ìyá Ìjẹ̀bú ni ṣó ti wọ́n jẹ́ kí ọkùnrin yẹn kó ṣe kí ni ó kú dànù wàsíù wà láyé wọ́n bí ọmọ fún ẹnìkan máa gbé bùkátẹ ní wàsíù tó yẹ pé ó ń lọ sí amẹ́ríkà ó ń lọ sí london ó ṣe kú òun canada kò tí pẹ́ bó ṣe kú òun canada ó sì ti lọ london ó ti lọ canada láàrin oṣù mẹ́ta yìí every time ló ń travel ó dẹ̀ ń lọ pẹ̀lú owó ni ó dẹ̀ ní àwọn politician tó ti tọ́jú owó sí ìlú òyìnbó àdárúkọ èèyàn tó jẹ́ pé òun gan ló ń bá wọn lọ kó lówó yẹn wá tó bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ kan ń ṣiṣẹ́ ní báǹkì lamẹ́ríkà ọmọ wàsíù kan ń ṣiṣẹ́ ní báǹkì lamẹ́ríkà so àwọn idán oríṣiríṣi yá àkànfẹ́ máa sọ̀rọ̀ nítorí pé wàsíù nígbà bí wọ́n máa rò pé bóyá wọn ò rí òun àbí pé wọ́n máa rò pé wọn ò mọ̀ òun ṣe ti yé but a bá ń sọ máa dàbí pé bóyá wọ́n ń jealous wọn that's why at times I just keep quiet on cases tó yẹ kí n gbẹnu síbí màá kàn dà wọ́n nù ni kúmá nísìnyí ẹ́ eh? Facebook ò tiẹ̀ sanwó kì í ṣe gbogbo àgbowó lórí ẹ̀ ká tó máa wéèsì àláìfà wa tó bá dẹ̀ wéèsì tó bá rí pé ò rórun sùn dáadáa gan ẹjọ́ máa ń jẹ́ kí òun rórun sùn too much ẹjọ́ tí ò tún wá yọ owó ṣé ti yé yín tí wọn bá lọ ṣe night shift ó lọ ṣiṣẹ́ tó ṣe night shift á mọ̀ pé wọ́n fún un lówó wọ́n tó gbowó ó kàn máa tún sọ̀rọ̀ tó yẹ pé àwọn tí ò appreciate ọ̀rọ̀ tó ń sọ gan á pé omi sápẹ̀rẹ̀ ni ó ń da omi sápẹ̀rẹ̀ wàsíù yẹn lẹ́nìkan wá jáde náà wọ́n sọ pé wọ́n ti fẹ́ dáwó fún ẹ̀bí sọ́lá ó kú oríire ẹ kú oríire ẹ kú ewu ọmọ forí sọ pẹpẹ ẹni tó ṣe báríkà ló fẹ́ wùyà Èdùmàrè dámọ náà sì fapá jóná ìyá jẹ́ ń gbọ́ ọmọ ló bá rí ga ọmọ ẹ pẹ̀lẹ́ ẹ kú orí burúkú tẹ̀ ń pè lóríire wàsíù àyìndé tó níye obìnrin àtọkùnrin tí wọ́n máa ra tíkẹ́ẹ̀tì tó máa gbé owó tó ń ṣe money laundry tó máa gbé bóyá láti Amẹ́ríkà àbí láti anywhere àbí láti ìlú tó bá lọ àbí láti tó máa gbé lọ bòmíì ìyẹn ni ò rí iye tí Bísọ́lá fẹ́ gbà àbí ni wọ́n wá ń dáwó fún bẹ́ẹ̀ ó wá gbé píchọ̀ ẹ̀ sórí mídíà wọ́n ṣe ń fiṣẹ́ lẹ́yà ó wá gbé píchọ̀ ẹ̀ pó fáìn àbí bẹ́ẹ̀ kọ́ ó mọ̀ ń pa ẹ̀ ṣó lè ṣe ti àwọn tó gbé sílé yẹn àwọn tó gbé sílé tó gbé sílé Eh? èyí tó bá láìkì tí ò fẹ́ fi ṣe tutù àbí tó máa lò tó kàn máa rọra yí ògùn ẹ̀ lò irú fétíà yẹn àti irú èyí tó lòun ọ̀kín àbí pẹ́pẹ́yẹ tó lòun gbé sílẹ̀ ṣó lè ṣerú ẹ̀ fún gbogbo wọn sọ pé she's a beautiful our celebrity ẹ ń drag nàìjíríà lẹ́nu ẹ̀ àti kan náà tí bá ti rí pé wọ́n dáwọ́ fún celebrity kan ọ̀rọ̀ eléyìí ò kàn mí omi ò dẹ̀ gbèjẹ́ anybody you know that I don't, I don't have friend on this social media but I don't have enemy but at the same time tabari tòótọ́ tàbá sọ alábòsí lẹni tó bá rí nǹkan bẹ́ẹ̀ yẹn tí ò sọ ìkan náà tún dé ni wọ́n bá ń tàgì mi mi ò ń fẹ́ gbẹnu sí yẹn tó máa ṣe bí wọ́n àwọn ìyẹn wọ́n máa ṣe bí olórí burúkú kan bí dọ̀dọ̀ yọrí lòsì kan wọ́n gbá wọ́n wá dáwó fún wọn lórí bíbá wọ́n ń fake things tó bá ti dáwó yẹn fún wọn tó wọ́n máa ṣe bí boss àti kò fánlẹ̀ ìfànṣẹ in tí mo ń sọ gangan táwọn èèyàn máa ń sọ nípa wọn kì í ṣe gbogbo wọn o when i'm talking to when tábà dárúkọ celebrity àwọn kan nísìn wọn lọ engineer àwọn kan bàbá kan i'm not talking to those bàbá àwọn tí ò bá ti fọ́nbù tí ò wọ́n bù they are not part of it we have a lot of them that are responsible okay àtàwọn bàbá yẹn tó lọ́mọ táwọn ọmọ náà responsible but all these people tí ò níran tí ò ní kinní kan tọ́kàn máa sọ story fún wa wọ́n kàn máa ṣe oríṣiríṣi wọ́n máa fake oríṣiríṣi wọ́n á lọ ṣe interview because they need money tí tí Bisola Badmus bá nídìí owó tó ní issue pẹ̀lú bó ṣe ló pé ọmọ tó ń bí o Wàsíù ló bí fún ṣó yẹ kó wá sórí mídíà kan tó wà máa dáwó fún kó tó di pé wà òkè but wọ́n ti sọ fún wa wọ́n ní wọ́n máa ń fèkì sickness wọn but àwọn míì máa ń sick for real nínú wọn èyí tó bá dẹ̀ sick for real tó bá fẹ́ dáwó fún báyìí wọ́n máa takò ní wọn ní jẹ́ kó ń dáwó fún èyí tó bá sick gangan èyí tí ò bá sick yẹn tó ń fẹ́ fi ṣe díì tó yẹ pé percentage wà fáwọn tó bá gbé jáde wọ́n á máa ṣe báyìí wọ́n á máa ṣe kòkòkòkòkò ni àmọ́ bóyá tòótọ́ àbírọ́ ẹnìkan máa ti ní òun máa dáwó fún un kán gbé lọ sílùú òyìnbó bọ́n ṣe lọ tọ́jú colleagues ẹ̀ kan ẹni ọlá àjàó almost how many millions ló ń sọ pé kó fún Bobrisky nígbà tó fẹ́ lọ ra mọ́tò àmì tó fẹ́ ṣe party ẹ̀ eh, birthday tó fẹ́ ṣe love of recent owó tó ń dá fún mísálásí ó máa pé ten million tó bá tiẹ̀ gbé bẹ́ẹ̀ must she come on social media kó tó di pé wọ́n pé gbogbo sínú ẹ̀ kó tó di pé wọ́n wà kan tó ṣe kinní fún and ẹ má jẹ́ kémi tàn yín ẹ lọ gbé jáde tó bá jẹ́ irọ́ three years ago gbogbo gba covid àti kóńgbà lẹ́yìn tí covid lọ Bísọ́lá ń polówó oògùn tó ń rìn kanpe kanpe tó ń ṣe fíìmù lóríṣiríṣi of recent ó sì lọ sí mi ò sọ pé kò sí but àwọn èèyàn àwọn people yìí celebrate Nigeria wọ́n ń fake sickness wọn àwọn èèyàn sick celebrate man sick ní abroad ṣùgbọ́n wọn ò dẹ̀ tọrọ owó náà pé wọ́n tọrọ owó fún wọn because majority of them wọ́n ní insurance what they need a lot of things wọ́n ní wọ́n ní backbone. problem tó ti ń Ati ke Bísọ́lá àti pe ti pe. gbogbo wọn wá ń sọ ó ní nísìnyí o Bísọ́lá Ah, address so fine wọ́n bẹ̀rẹ̀ sí í ṣó gbogbo bàtà àti bó ṣe múra nígbà tó bá lọ location ati bàtà tó bá kó fún wọn láti ṣe costume mi ò sọ ìbátẹ̀jẹ́ òun ló ní tó bá ní all those things yẹn tó o dẹ̀ tó wá ní o ní ọkọ tó jẹ́ pé ọkọ ẹ̀yìn ẹ̀mí ẹni tó bímọ fún yẹn ó lówó lọ́wọ́ ó lóun celebrate olórí burúkú kan ó wá jókòó sórí mídíà wọn wá sọ pé ẹnìkan wá sọ pé ẹnìkan tá a mọ̀ rí ló máa sponsor ọmọ tó ń bí fún Wàsíù ní school ẹnìkan tún sọ pé òun máa dáwó fún Bísọ́lá á lọ gba ìwòsàn nílùú òyìnbó àwọn tá a lè fẹ́ máa oppress àwọn èèyàn tó bá nídìí ẹ̀bùn you don't do it for them wọ́n ń fẹ́ mi ò sọ pé bí mo ṣe yìí ń sọ yìí ọlọ́run lẹ́dùnmarè ń gbọ́ mi ì bìlíìfù Bísọ́lá mi ò bìlíìfù Bísọ́lá wọ́n ló ti dárúkọ gbogbo hospital tó ló lọ yẹn ní Nàìjíríà doctor gan ń ṣe four one nine àwọn doctor of recent kọ́ la lálàá lára àwọn kan náà kọ abẹ́rẹ́ ikú dání fún wọn ní Ìbàdàn the Lord show us a lot of things a lot of things to ń ṣẹlẹ̀ ní Nàìjíríà if they want to do tó máa fẹ́ ṣe fíìmù tó ń fẹ́ ṣe oríṣiríṣi nǹkan kò sí nǹkan tó lè sọ fún doctor and doctor will agree with them. ṣé Nàìjíríà celebrate nìkan ṣé Yorùbá celebrate nìkan ló wà ní. àwọn tàgbàlagbà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn tí ẹ̀ gbọ́ táwọn àgbàlagbà yẹn tó yẹ pé wọ́n ti dàgbà wọn ọ̀dẹ̀ ní árí irú ìyá àbèjì ọmọ aráyé lè ń gbà yẹn irú mo support wọn àwọn many many of them àmà kan báyìí gbóńkẹ́ a lot of them bẹ́ẹ̀ ni wọ́n bá gbé wọn jáde a máa ṣe kíní fún wọn èwo tún wà ní ti ètò olóhùn bímọ fún celebrate tó lóhùn celebrate ó sọ̀rọ̀ nítòótọ́ pé gbogbo àwọn àbúrò òun pé ìyá òun bàbá òun kọ́kọ́ kú ìyá eh, bàbá òun kú ìyá òun àmì àbúrò òun kú ìyá òun tó wá ìyá òun tó wá kú ṣé ti yé yín ṣé mo pé mo sọ pé gbogbo ẹ̀ pátápátá náà ni tó bá ń ronú hmm. gbogbo àwọn tó ní tumor of the brain àti gbogbo nǹkan tó lòun nìyẹn wọ́n máa ti máa ní àwọn some challenges bíi kí wọ́n fẹ́lẹ́ kí wọ́n jẹ kí wọ́n máa ní problem ṣé ti understand? oògùn tó lòun lòun sìn kò mú jáde káwọn èèyàn rí i pé irọ́ òótọ́ ni òó sì kò oògùn tó ń lò rè o medication ẹ̀ lélẹ̀ yìí o resort yẹn rèébi tán ti diagnose wọ́n ti dárúkọ mú wo ìkan tán ti dárúkọ pé hospital kan ṣé àyìnkẹ́ ni wọ́n pè é but who is the doctor somebody can mention somebody's name ó kàn lè mention somebody's hospital àyìnkẹ́ pọ̀ náà who is the doctor where is the resort. Eh? where is the result nobody jealous kò kò sẹ́ni tó jealous àwọn eléyìí but Wàsíù ń ṣòṣì bí ẹran oníwo gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ Wàsíù àwọn ọmọ Wàsíù wọ̀nyẹn àǹtí kan wà bí ìfẹ́ dárúkọ wọn ni majority of them ṣé mo pé mo ti sọ pé tí Wàsíù bá bí ọmọ kan tó bá ní girlfriend kan èyí tó bá ní gẹ èyí tí ò lówó yẹn á fi kọ ọrùn èyí tó lówó bó ṣe ṣe dàgbà nìyẹn bí kéwọ́n ṣe ṣe bó ṣe ṣe dàgbà tó fi wà lórí ibi yan ṣé gbogbo píṣọ tó ń gbé káàkiri yẹn tó máa máa ṣe bí ẹni fẹ́ yín. mo rí ibìkan tó ti gbé ṣé mo gbé ìgbà tó sọ pé wọ́n ní òun ń sunkún póun dẹ̀ ń pé ìgbà tó lọ́ọ̀sì wọ́n mú rí òun póun ń tíǹkì wọ́n dẹ̀ sọ pé dókítà dẹ̀ sọ pé tíǹkì ló fa kinní yẹn ẹ mọ̀ kan mo wá sọ pé ah you are thinking about Wasiu I can't stop love. I can't stop. Um, I can't just stop thinking about you, you? Wasiu. you? yẹn mo kọrin Wasiu you? If we kọrin ni you, not me o. Wasiu is a Wasiu Ọlọ́run ni wọ́n Do you get me? In fact, tó bari bá you Wasiu bí tó ti ń kọrin àbí Oh, ni sobi o ò ní sọ bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ àti bó ni. ṣe nílé ayé, o ò ó ní gift kankan o ò lè káǹtì ẹ̀ ọlọ́run gan ò káǹtì ẹ̀ sí celebrate Wàsíù Àyìndé ọlọ́run ò káǹtì ẹ̀ fún kò káǹtì ẹ̀ kò kọrúkọ ẹ̀ sínú ìwé tí wọ́n bá kọ celebrate sí nínú ayé yìí because àwọn celebrate ó ní àwọn nǹkan kan tí wọn ò gbúdọ̀ ṣe gbogbo tí àwọn yìí celebrate ò yẹ kó ṣe láyé ni kí wọ́n ń ṣe. Bísọ́lá Badmus wọ́n tọrọ owó fún kì í ṣe tó ṣẹ̀ṣẹ̀ máa ń tọrọ owó each time mo i remember that nígbà yẹn mo wà ní nàìjíríà tó òun ló tiẹ̀ sọ fún mi ló pè mí ah, eh, nígbà tí mo sọ fún pé mo ní mo sẹ́ndì owó kan gbà kan tí mo ní wọn ò gbé kọ́ọ̀lù nǹkankan bẹ́ẹ̀ nígbà tó yáyàyà tó máa fi ṣe excuse fún mi ó kàn sọ fún mi ẹ eh, sista òun àti dadi malik àwọn ní ìṣù kan ó dẹ̀ gbé sórí mídíà ó lọ sọ́dọ̀ pírẹsẹ́ńtà kan náà gbé jáde náà blú ẹ̀ jáde ńgbà yẹn náà ṣòtìyé àwọn kan sì mo ṣe sọ yẹn ẹ wọ́n gbé lọ lóyìnbó kémi wàá máa comment sí ké congratulation ẹ ya wèrè ni ó dẹ̀ pé ṣe rí ní orí Facebook yìí àwọn èèyàn mọ̀ wọ́n ara wọn o àwọn èèyàn ò tiẹ̀ mọ̀ nǹkan tí wọ́n sọ is that gravity ẹnìkan náà tún kọ message wọn dẹ̀ tag me they tag me tag me eh are you sure it's this time are you sure it's right at this time to drive Bisola Badmus <laughs> there is no right I cannot Ọlọ́run mi ò gbàdúrà ikú fún o ó ti yé táwọn ọ̀tá mi bá kú sí mi ò lè mo kò lè má jáde kó má bàa sọ pé wíkẹ́ sí òní mi but àwọn tó mọ̀ tó mọ̀ kí bàbá ọmọ mi the father of my baby died in the morning on the first of January and all of them came out they dragging the man they dragging me they making fun of me lára àwọn tó make fun of me mo rí wọn mí sí apart from that ó wà lórí Google di ọ̀la it is written there that Auto Bola kill baby father èmi kọ́ o àwọn ló pa o apart from that two days later wọ́n gbé ọmọ mi wá sí bíbá ọmọ mi ń drag mi gbogbo ẹ̀ pátá ní ọ̀dà Esabod gbà yẹn Bísọ́lá wà ń bẹ báìbù rẹ̀ gbogbo àwọn tó ń drag mi lórí social media ni tọ́mọ ní kò sí lóṣẹ́ ni Bísọ́lá Badmus wà wọ́n wá ló síìkì and again mo sọ fún yín fi authoritatively a lot of things ni Bísọ́lá Badmus ń fake mẹ́ẹ̀ a lot of things Ah, ní kẹ́ má fún lówó ẹ fún lówó kí ṣòro di tiyín náà ẹni ṣèbó lòun tí ó bá ní tí ó bá ní tumor of the brain tó dẹ̀ lóun ni ẹni tó bá ti fún lówó náà ẹ máa ní tumor of the brain lágbára ọlọ́run yìí á kárí yín ẹ̀ẹ́dẹ̀ ìwà gbarú ẹ̀ náà wọ́n lè donate fẹ́yìn náà nígbà tó bá ti yá tẹ́ bá ti ní tumor of the brain. a jealous èèyàn ikú tí bàbá ọmọ mi kú yẹn àti vast story we be talking today látọ̀dún tí mo ti dé kò sí ti Bisola ò involve kò tí ò bá play fifty fifty ó play forty five percent nínú gbogbo àwọn nǹkan tó ń sọ torí tó bá ka bí ó wà mẹ níbí ó wà mẹ kò sí anybody tí ó connect mọ́ nínú gbogbo àwọn trouble ti alàkọjá wọn wá gbé wá sọ social media ó fáyìn o ẹ ya wèrè ni tó bá fáyìn ẹ kí ló fẹ́ máa gbowó fún tó bá fáyìn tó ní àwọn aṣọ wọ̀nyẹn bó ṣe máa ń ṣe photoshoot tó fi frame nínú ilé Bísọ́lá Badmus nígbà tí afọ́dù ń wọlé lọ látẹnu staircase báyìí ló bá fi táìsì táìsì tó ń fi ń lẹ bathroomu tó ń fi ń lẹ tọ́lẹ̀tì ló bá fi lẹ staircase lọ sókè bí ẹni tó ṣó ti yé ló bá lẹ tí staircase yẹn pẹ̀lú táìsì white and brown kan báyìí lẹ́yìn tó lẹ̀ tán ó tún wá mú fírèmù àwọn fírèmù tó ń fi gi igi ọmọ kì í ṣe igi ọmọ igi ìrókò ṣe tó yẹ pé gbogbo ẹ̀ ló ní àlùjọ̀nú lára tó ń máa kanlẹ̀kùn báwo náà ṣe máa kó fírèmù sínú ilé tó pọ̀ tó yẹn látẹnu staircase àti kékeré àti ńlá tó ti ya fọ́tò oríṣiríṣi tó ṣàmọ́ máa lọ sí studio báyìí lọ take picture kí picture yẹn fine their picture will be nice and look good àwọn gangan ò dẹ̀ look good ẹjọ́ ta la fẹ́ máa purọ́ fún ṣé gbogbo package orí burúkú yìí sìn ṣó dáa ó kó gbogbo igi yẹn sínú ilé ó tó gbogbo frame igi náà lè fi ṣe frame yẹn kí n tún ṣe irú frame tí ó jẹ́ pé bóyá ìkan tó ń tẹ̀ fi glass àbí ìkọ̀kan tó tiẹ̀ frame igi tí wọ́n bá fi gé ọmọ ṣe wọ́n fi igi ìrókò ṣe igi ìrókò kẹ̀dẹ̀rẹ́ tó bá ti wà nulẹ̀ tí wọn ò bá gbé kọjá lórí omi àbí kó dẹ́ kó dẹ́ wà nílò ìbò tó ń bá wà ní tó bá kó sínú ilé báyìí àwọn àlùjọ ní máa sá sínú òun ni wọ́n fi ṣe gbogbo kiri píchọ̀ fún tó kó sínú ilé tó tó yẹn lọ bíi pé achievement ni. some rich people gan ọ̀ lè dé inú ilé wọn báyìí kó bá píchọ̀ bó ṣe wà yẹn sìn holiday yín wọ́n ti sọ fún sí pé birthday tẹ́ máa ṣe lọ́dún yìí wọ́n máa ṣe tó máa láàdùn ní fún ìdúpẹ́ nǹkan tó máa ń fẹ́ ṣe nìyẹn all of them will do, do party wọn ò ṣiṣẹ́ o wọ́n ló ti fẹ́ máa ó ti ẹ̀ wọ́n ló ti bá ti ó tó ti fẹ́ máa ta yìí ó ti fẹ́ máa ṣe oúnjẹ tà ń sí ṣé o mọ̀ pé nǹkan tó ní tó wíṣì mi ń jọ sí ń sìn ṣé ó ti di tiẹ̀ àwa ti sóúnjẹ tà rí bọ̀tí mi ìdẹ̀lẹ̀ sóúnjẹ tà mọ́ kì í ṣe kì í ṣèpè ṣòtíyé ṣé o mọ̀ pé o fẹ́ sóúnjẹ tà ń sìn tó tó pọ̀ sóúnjọ yẹn pé àníta mọ́tò pé oúnjẹ la máa kiri ráìsì ó mọ̀ pé ìwọ kódà òyìn máa kiri ráìsì ara ẹ bá ti yá tó bá ṣàṣe oúnjẹ sílẹ̀ tó bá ta wàá ṣàlè kiri ẹ lọ. àwọn èèyàn máa sọ pé Auto are you sure is this time you suppose drag ni <laughs> ọlọ́run yẹn màrí gbọ́ mo kàn jẹ́ ọmọ tó láàánú ni tó bá gbọ́ pé woman is nice tí ìbá jẹ́ pé mo nice ni tí n bá ṣépè níta gbọ́n bàbá ẹ̀ kò sí nǹkan tó fi ń ṣèyàn bàbá ọmọ tèmi ó kú sílẹ̀ báyìí wọ́n rí òkú ẹ̀ wọ́n dẹ̀ ń drag kò sí nǹkan tó wọ́n ṣe fún mi ṣebí tó bá tiẹ̀ wá wò wọ́n lọ́wọ́ kókó ni wọ́n máa fi ń wọ gi tó yẹn ní Yorùbá ọwọ́ òrìṣà wọn náà máa fi wọ ìyẹn fi wọ ìgbín èmi ò wá ń ṣe kókó mi ń ṣe gbín ṣebí téèyàn bá tiẹ̀ ti kú fún ìyẹn ìṣẹ̀ tí ó bá tiẹ̀ ti ṣe ẹ̀ máa tiẹ̀ gbàgbé ẹ̀ báyìí wọ́n na èèyàn lásán nínà lásán ni wọ́n na àwọn èèyàn mo jáde mo ń ṣe ẹ̀ tí ẹ̀ sí bíbá a máa gbèjà e wọn odidi ẹ̀mí sọnù wọn kó tó kú wọn announce ẹ̀ fún mi lórí mídíà yìí I don't know this but the father of my baby they want to kill lẹ́yìn ìgbà náà ó kú tán wọ́n bẹ̀rẹ̀ wọ́n kúrò wọ́n dúró bẹ̀ wọ́n dẹ̀ ń sọ fún mi pé ní wọ́n ní fún mi sẹ́ẹ̀ wọ́n knock me ẹ̀ lè knock me out you cannot do it because I have God that is powerful than any man there is nothing you want to show me that ó máa jẹ́ bàbàrà tó bá jówó lo fẹ́ show tó bá jẹ́ anything anybody tó fẹ́ show máa sọ fún ẹni pé kò sí nǹkan tọ́lọ́run ò lè dá àbùkù sí tó bá fẹ́ rò pé òun fẹ́ ṣe ó fẹ́ bá ṣe ọlọ́run jẹ́ kò dẹ̀ sí nǹkan tọ́lọ́run ò lè túṣe táwọn èèyàn bá rò pé ọlọ́run wà níbì kan àwọn dẹ̀ fẹ́ fi àbùkù kan ọlọ́run kò lè ṣeé ṣe ọlọ́run á dẹ̀ sọ pé mo lè kò sí nǹkan tọ́lọ́run ò lè yí padà tó bá gùdù ó lè yí padà sí burúkú tó bá dẹ̀ dà tí ò bá dẹ̀ dà ó lè yí padà sí rere. àwọn girls yìí celebrate orí burúkú ṣé dandan ni celebrate ni ó tún wá lòun ò lè mọ́ kọ òun ò mọ́ kà mọ́ òun lọ sí oṣù torí mo sọ fún pé mo sọ nínú iṣẹ́ àtìmí yẹn pé nígbà tí gbogbo yín lọ sóṣù ẹ máa padà wá ẹ ní fi iṣẹ́ tẹ bá lọ kí lẹ lọ kọ́ lóṣù gan ẹ máa wà lórí social media ìdíje agbádùn lẹ máa máa tọrọ owó apart from that let me tell you Bisola Badmus gbogbo wọn majority of celebrate yẹn tó máa ń pín owó lórí social media tẹ máa rí yẹn àkàìmọye celebrate tó máa ń sápamọ́ tó máa fi account number síbẹ̀ tó bá dẹ̀ fi síbẹ̀ tó máa máa gbowó tó ń gbowó kiri to God who made me mo ti try ẹ̀ rí ni ọjọ́ kan tí mo fẹ́ fún wọn lówó oúnjẹ tí mi ò fi fún wọn lówó like kí wọ́n á pè yàn kan pé ẹjọ́ ẹ send account number yín mo fún wọn lówó tó níjọ́ yẹn ìgbà tí mo máa fún wọn lówó yẹn gbogbo wọn pè wọlé tẹ bá rí àwọn tó ń béèrè owó yẹn lọ́wọ́ mi mo wá ní mo fẹ́ ṣe video call mo ṣe video call pẹ̀lú majority of them ìmí ìpupa tó <laughs> ìmí ìpọ́n bí mọ́mọ́ yín tí wọ́n fi tí èlò dùn ẹ má dẹ̀ rí pé kò sọ́wọ́ yà lára wọn ìbí ìtún sọ fún mi oríṣiríṣi nǹkan pàtó wá yá mo rí wọn lọ́ndà a lot of them mo rí wọn lọ́dà àwọn celebrity tó ń ṣe chat they sing people like emugu wàtí ibi tó ń gé èèyàn tó ń sọ pé i can't just stop thinking about you. yẹn kì í ṣèwọ o mo ní Bísọ́lá ń think about Wàsíù ni o not me. o ọlọ́run ẹlẹ́dàá mi jọ̀ọ́ má jẹ́ rí nǹkan tó máa mú mi tí kì í bá wà sí wọn láyé mi o ọlọ́run má jẹ́ ó ṣe mi o má jẹ́ káyé mi bàjẹ́ o má jẹ́ káyé mi bàjẹ́ o ìgbà míì màá máa fẹ́ wò pé kí n ti ẹ̀ jórí wà sí ibi tí mi ètè bọ̀ tì ẹ̀tàn ó kàn ti ẹ̀rùn ẹ̀tàn understand wọ́n tún wá jókòó síwájú èyí tó lòun eyín ọká tó ń tábìwẹ̀ yẹn eyín ọká torí eyín tí màá fi rántí ẹ̀ nìyẹn ó ṣe fíìmù kan báyìí eyín ọká eyín nígbà yẹn kẹ̀dẹ̀ eyín ẹ̀ dẹ̀ dàbí eyín ọká eyín ẹ̀ tiẹ̀ ti fáyìn sí bóyá tó kó ti sanra ó ti jẹ mọ́ra eyín ẹ̀ dàbí eyín ọká ṣé ti yé so eyín ọká ni máa ń pè é ṣé ti yé òun náà wá ní pé kán máa gbàdúrà fún Wàsíù pé kò ní jábọ́ ó wá ń gbàdúrà yẹn náà oníkó oníkíbi lọ́sàn-án máa ṣàmì lẹ́yìn tó ti ṣe burúkú Bísọ́lá Wàsíù wà náà wọn tó tí Bísọ́lá ó lè níwà tiẹ̀ lọ́wọ́ o legion tí Wàsíù tí Bísọ́lá ó tún dìdàkudà ó wá bẹ̀rẹ̀ sí ń jà ó wá ń ṣòro bí agbọ́n lábẹ́lẹ̀ wàsíù ló kọ̀sẹ̀ wàsíù ló da lóró tó wá fi oró yẹn àwọn wá lọ fi oró yẹn ń bá àwọn ọ̀dà innocent people jà ìkà tó máa ti ṣe bó ṣe wà yẹn ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ Bisola Badmus oògùn ọ̀yẹ́ ṣe mọ̀ pé àwọn ò dáwó fún ẹ ṣùgbọ́n à ń sọ̀rọ̀ ń bí adẹ̀sọ́ pé o ti ṣe ìkà àwọn kan máa jáde wọn máa tàgì ẹ tó bá bà mí jẹ tán ṣá ló bẹ̀ẹ̀ jẹ́ abẹ́yà wèrè ni <laughs> ṣé ẹ sínwín ni àwọn tó pọ̀ bọ́ mọ́ mi àwọn ti bẹ̀rẹ̀ náà tó bá yá tó bá ń sọ̀rọ̀ fún wọn tó bá ń sọ̀rọ̀ wọn sí náà wọ́n fà wọ́n jẹ́ ni ó máa ń kúrò mọ́ wọn torí tẹ́ bá ṣe nǹkan ó ní ìwé ṣá kò easy náà kéèyàn ní mental problem ṣé o mọ̀ gbogbo nǹkan tó ti ṣe bí sọ́lá yẹn ló ti ní ó ti ya wèrè náà tó bá ó ti ní nǹkan tó kàn ṣẹlẹ̀ wọ́n kàn package ẹ̀ náà tó bá jẹ́ pé tó kíní tó lò má gbàgbé nǹkan tó dẹ̀ ti sọ pé tóun ó ti ya wèrè ààyò ah, ààyò ah, nígbà mìíràn wọn ní ká má dá wèrè lóhùn kó má bàa rò pé òun gbọ́n lójú ara nígbà mìíràn á dẹ̀ máa sọ wọn ní ká jẹ́ kí wèrè mọ̀ pé kò gbọ́n ṣó ti yé nǹkan tó kàn fẹ́ máa ṣe ń sìn tó pé ẹ bó ṣe ń sọ̀rọ̀ yẹn kí n jáde kí n wá máa gbàdúrà fún mo máa ń gbàdúrà láràárọ̀ tí mo dẹ̀ máa ń generalize àdúrà mi pé tó bá wà lábẹ́ ohun mi tó o bá ti ronúkúwàdà kọ́lọ́run wẹ̀ sàn tó bá dẹ̀ ti ronúkúwàdà tó bá wì pé ọ̀dẹ̀ lélẹ̀ tọ́lọ̀ bá tí àwọn kan bá gba ẹ̀mí kan mí àyọjú sí ẹ̀ ń bò mí. a ṣe pè fún yàn èèyàn gbúdọ̀ wà láwùjọ kọ́kàn máa ṣèkà káwọn èèyàn kan wà láwùjọ kọ́kàn máa ṣèkà báyìí. excuse me náà gbogbo àwọn tí mo sọ pé wọ́n ṣe lé wọ́n ṣe lé wọ́n ṣèkà yẹn wọ́n ṣe pariwo náà ṣe ṣèkà yẹn malik yẹn kàn tí bí malik tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ so two thousand and eleven ló ti bẹ̀rẹ̀ that's thirteen years ago malik is now twelve years àbí bẹ́ẹ̀ kọ́ this problem tí mo ti ń sọ kí tó wá mo dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ láti six years ago ní orí Facebook yìí so I cope and I try with the I try to hide the problem for like seven years and that seven years not that I'm not telling people I go to station I do many things just to get out of and for these people to release me they refuse how many years do you stay in nínú problem tó wà yẹn and nínú problem yẹn show wà nínú problem Show sick tó bá sick náà. No kókó gbogbo evidence yẹn kó fi wọn gbogbo kó fi wọn àwọn èèyàn torí bó ṣe sọ̀rọ̀ níjọ́ yẹn tí àfọ́dù ti lọ bá àfọ́dù ṣe máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kọ́ ló ṣe bá sọ̀rọ̀ lánàá yẹn lẹ́jọ́ tó lọ bẹ̀yẹn àfọ́dù bá lọ sí àwọn èèyàn many people tá àfọ́dù ti interview tó ń sick wọ́n máa ṣàlàyé bí wọ́n ṣe sick gbogbo nǹkan oògùn tó ń lò wọ́n máa fi jáde that's not the way àfọ́dù used to interview them kì í ṣe bó ṣe máa ń ṣe nìyẹn ó kàn jókòó ó kàn relax bẹ́yìn á máa oríṣiríṣi ló bá máa sọ nínú ọkàn ẹ̀ ó tó máa máa bùgá kiri tó máa máa ṣe bí olórí burúkú tó jẹ́ pé gbogbo majority of wọn celebrate i mean àwọn politician tó jalè tí ó jẹ́ pé wọ́n rìn kówó yẹn pamọ́ yes kì í ṣe rọ́ mo ì mọ àwọn bíi mẹ́ta tí ó kówó pamọ́ sọ́wọ́ ẹ̀ àti tó ti kú àti tó wà láyé wọn ju wọn máa ju mẹ́ta lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tówó wà lọ́wọ́ wá sí tó dẹ̀ wá ṣe tán tí wọ́n wá ń dáwó fún bísọ́lá lórí mídíà a ti sọ fún mi pé wo tó bá fẹ́ rówó tí o fẹ́ gbowó aṣojú ni wà ní nǹkan kan ṣe ẹ́ ni o. wàá sọ pé nǹkan ṣe ẹ́ ni o wàá sọ ojú ni wàá fọpa rìn wàá dáwọ́ fún ẹ wàá jẹ gbádùn wàá jí gbá. ẹni tó ní ìdí gangan wọn ò fún wọn ṣé ẹ sọ fún àwọn èèyàn ní nàìjíríà pé téèyàn bá ti ṣèkà nàìjíríà máa pàtẹ́wọ́ fún un tó bá ti ṣe burúkú yéè ráìdàn ráìdàn ráìdàn ó máa tó yín ti nílẹ̀ yorùbá yẹn tẹ́ǹkọ̀ pé mo ti da owó sábì ń ṣe wá torí ibi téèyàn bá ti fi ọ̀sìn ló máa ń yomi sí hmm. tẹ́ǹkọ̀ pé ilẹ̀ haúsá dẹ̀ ti free ilẹ̀ haúsá bó ṣe wà yẹn sì wọ́n ti free tó bá gbọ́ pé they are free they are free from nonsense and rubbish ìgbà tí gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ń kú tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ń dùn ìyàn ń bẹ̀rẹ̀ sí ẹ̀kan máa rí pé àwọn titi yín tó ń ń ga pa báyìí àìmọ̀ pọ́n dẹ̀ láìkì e, àwọn kan hàn lọ́wọ́ dẹ̀ láìkì láti máa pa èèyàn nípakúpa. Bisola Badmus àti Wàsíù Àyìndé. ẹ kú ẹ̀sìn o àwọn ìyàwó wa tí bàánà ṣe máa ń fi lẹ́nu jẹ́mẹ́ta wọ́n pàtàkì pé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lẹ fẹ́ kí wọ́n ṣe kí lẹ fẹ́ kí ni o fẹ́ kí kí wọ̀nù ṣe bàbá ọmọ wọ́n ní ṣó gbọmọ yẹn láti ilẹ̀ olóògbà sọtílẹ̀ nìkan ṣe jì anyway ìbá àgbà ìbá má gbà kéèyàn kan máa ṣorí burúkú ta ló ń pariwo ìyá ọkọ mi láti ìka rẹ tó ṣú ọ mi ò mọ yín jàre ẹ pẹ̀lẹ́ ìyá ọkọ ta tún ni ìyá ọkọ ta ni mo tún bí nísìn ta ni mo tún ti bí ní tó jẹ́ ọkọ yín <laughs> ẹ. Eh? ìkàrẹ́ nílé o aṣàgógó rìgbòrìgbò èmi nìyẹn o. Hmm? kí n tó jí láàárọ̀ kùtùkùtù wọ́n ti táàgì mi wọ́n wá gbé ibi tó ti ó tiẹ̀ ní gúúsì wèrè kan tó wọ̀ láwọn gúúsì tí mo tà ní láwọn gúúsì wèrè kan tá <laughs> ló ní gúúsì òsì aláwọ̀ Gucci aláwọ̀ Louis Vuitton ó bá gbé wá pọ̀ àti slipper ó tún wá wégele mo ní bí mo sì ní tuntun tuntun ó wá gbé síbẹ̀ yẹn nítorí pé mo kàn ya fọ́tò mo kàn fọwọ́ ṣẹ̀ṣẹ̀ báyìí ibi tí mo ti ń jó tèmi tó yẹ pé píjọ ẹ̀ mo kàn fídíò ni mo ni mo kàn ti ni mo kàn fọwọ́ tẹ̀ ló bá screenshot ló wá ní kọ́pì ní bá kọ́pì ibi tí mo ti ń jó náà rò bóyá mò ń ju ìbàtà ló bá tàgì mi pé òun náà ní bàtà ẹwọn ọ̀fẹ́ mi bàtà gbogbo bàtà tẹ́ bá ti rí lèmi lẹ́sẹ̀ mi àti lọ́wọ́ mi èmi rà ní àwa ti fún Bísọ́lá rí <laughs> àtàjọ tàtòkè àti báàgì a máa kàn fún un nìkan ṣó kó bíra ṣá. <laughs> mo mà ṣe rí bra tó mo mọ bó ṣe máa ń dress mo mọ bó ṣe máa ń wọ bra i don't want to say i don't want to say anything ẹnìkan wá ń bèrè lọ́wọ́ mi is it this time that you suppose to be dragging her <laughs> the time they are dragging me wọ́n ṣe ń drag mi káàkiri yẹn ó wà lọ́ndà wọn ó láwọn ọmọọṣẹ́ kí n tó bẹ̀rẹ̀ eré àmì ìbẹ̀rẹ̀ sí ní blog lórí mídíà yẹn mo ti wà lamẹ́ríkà ní bísọ́lá àwọn àtàwọn ọmọ wèrè tó wà lọ́dẹ̀ ńgbà yẹn mo máa rí wọn báyìí tí wọ́n máa drag mi mi ì tí ì bẹ̀rẹ̀ blogging gbà yẹn lórí facebook mi gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀rẹ́ mi báyìí náà wọ́n máa lọ inbox wọn àwọn ọmọ tó ń gbé lọ́dọ̀ Bísọ́lá àti Bísọ́lá báìbù rè abẹ́ ìyá wèrè ni mo kàn jẹ́ abiyamọ ni mi ò ń ṣọ̀dájú ni bá wọn èpè sí fún mo kàn jẹ́ mo kàn àwọn àmì treat wọn bọ́n ṣe treat mi but at the same time mi lè fi wọ́n sí front row they are not important àǹtí bá rí anybody tí mi bá comment sí picture yín ẹ máa sọ pé appreciate I mean be happy for them kí ni mo fẹ́ happy fún wọn rí ṣé wọ́n happy fẹ́mi ni àbí kí ni wọ́n ṣe ṣé àwọn èèyàn tẹ́ pé kì í ṣe bísílà nìkan o ṣé àwọn èèyàn tẹ́ pé tán bá rí ẹ wọ́n máa sọ pé you don't know that your life has ruined you don't know your life has ruined so ń gbà tọ́lọ́ bá dẹ̀ sọ pé ayé mi ò ní rùn wọ́n wá ṣe tán yẹn wọ́n bá rí ayé mi wọ́n á fẹ́ kí mi máa fi ayé mi tẹ̀ pé ó fẹ́ rùn tọ́lọ́ ò dẹ̀ wá rùn rẹ̀ kí wọ́n máa tún fi kọ́mẹ̀tì fún yín kẹ́ bá lè sọ pé ẹjẹ́ bá kọ̀ kẹ́ ẹ ti máa pẹ̀lú ayé ní màmá mi àbí bàbá mi àbí nǹkan kan tẹ́ ẹ̀dẹ̀ wúlò fún ìbò tẹ́ ṣọ́ọ̀tì ìjọba you see tó bá jẹ́ pé àwọn èèyàn mojú ni tí wọ́n mọra àwọn kan kan wà tẹ́ ẹ̀ ní tàgbé kì í ṣe pé mi ì lè rí ṣe má rí bí sọ́láǹsì kan máa ti ẹ̀dẹ̀ kan ti ẹ̀dá one million kan dá hundred million fún ṣé mo fẹ́ bí máa jealous ẹ̀ ní iṣẹ́ tó ń tó bá fara ṣiṣẹ́ fún gbà míì tó dẹ̀ pé ló fi gbà kò lè pẹ́ lọ́wọ́ èèyàn ṣé ó ṣe ń gbà ni ṣáwọn oní celebration ṣe ń gbà ni but it's a taboo against them now that too see they cause disgrace to themselves tó bá sọ pé wọ́n jalè wọ́n á ní celebrate tó bá ní wọ́n pààyàn wọ́n á ní celebrate tó bá ní wọ́n para wọ́n á ní celebrate tó bá ní wọ́n ṣeré wọ́n á ní celebrate tí wọ́n bá gbọ́ kòkè kó tó di pé wá di ẹlẹ́sìn alábùkù ayérayé ẹlẹ́sìn àti alábùkù ayérayé yẹn àwọn celebrate ẹgbẹ́ òṣè ti run around ẹ̀ wọ́n ṣe ń ṣe ìṣe wọ́n lè run around ẹ̀ kó ṣe bẹbẹ fún kọ́ńdẹ̀ má gbé sórí media wọ́n á sẹ́ she's pretty o she's pretty ẹ kú ewu ṣó pretty ni Wàsíù fẹ́ ni ṣó pretty láti join ní òrọ́kọ ó pretty lòun ń dalé ọkọ ọlọ́kọ rú ìwọ mo ye marriage ti Bísọ́lá ti dàrú ó ní ó ní bọ̀bọ̀ kan tó ní club I mean tó ní bar ní Ìkọ̀tún bẹ́ẹ̀ wọ́n máa ń gbé kéèsì Bísọ́lá wá fún mi ó mọye ilé tí Bísọ́lá ti dàrú bó ṣe wà yẹn ó ń break kó ń break ilé kò ní ọ̀gá she have this evil spirit ṣe mọ kéèyàn bìlì pé nǹkan tọwọ́ òun tí kàkà kékun má jẹsìn kó fi ṣàwàdànù ẹni yẹn kò mọ rí o ó mọ kéèyàn máa wòyàn kó dẹ̀ máa ba nǹkan nìkan jẹ́ because of bitterness ṣé irọ́ mo pa bọ̀bọ́ kan tó ń ta súyà tó ní clubbers níbi ìkọ̀tún yẹn náà ni ṣó break home àbí kò break ẹ̀ tó máa lọ jẹ súyà lójoojúmọ́ ni kò jẹun kò lọ́gàá oúnjẹ ni kò síbi tó bá lọ patí ó máa kó oúnjẹ wálé òtúnyẹ̀rè ètè nílé ẹlẹ́bà bó bá lọ patí báyìí awó dídí awó gbígbẹ ọdún òun máa ń kó sílé torí so that a lè jẹ pípẹ́pẹ́ kristẹni kórìn yẹn lọ́bẹ̀rẹ̀ ṣó ó dalẹ̀ ọ bọ̀bọ̀ yẹn rú àbí kò dàrú kó bẹ́ bírèkì lé onílé kò lọ́gàá ẹgbẹgbẹ gbé lọ sí Dubai ó lọ sùn pẹ̀lú ẹ tó dẹ̀ mọ̀ pé ẹgbẹ̀gbẹ́ yẹn gbogbo àwọn ọ̀rẹ́ wọn ọ̀dọ́ bí yẹn ṣe gbá gbogbo ọ̀rẹ́ wọn sùn ó gbé lọ Dubai Bísọ́lá ní yàrá tó gbà fún náà jọjọ wà níbẹ̀ tí Bísọ́lá dẹ̀ mọ̀ pé ẹgbẹ̀gbẹ́ ń fẹ́ ọmọ Wàsíù kan tó túmọ̀ pé ó ń fẹ́ ọ̀rẹ́ nǹkan tó gbé òun lọ síbàdàn ó tún jáde ó tún lọ ṣàṣẹ́wó fifty fifty tó máa fún wọn ní fifty fifty àmọ́ ẹ̀mọ̀ ìṣẹ̀yẹn bíyá seventy seventy dollar ìyẹn ìnà bí ẹni máa pa wọ́n fo ẹgbẹgbẹ forí ẹ ń gbá ògiri báyìí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ò ṣe ní sásì lọpọlọ wá lòun ronú kì í ṣe yẹn nìkan ló máa nà ìyọ̀rọ̀ tí mo sọ ṣé rán ni ó gbé lọ Dubai ẹgbẹgbẹ ṣéun ẹgbẹgbẹ ó gbé lọ Dubai torí pé ó fẹ́ jẹ ṣéyẹn kó dẹ́dìlì ó wá lóun máa gbé lọ Dubai ó gbé lọ Dubai kó tó gbọ́n mú ẹgbẹgbẹ yẹn ó wá tún jáde nígbà tí òtẹ́ tí òun àtẹ̀gbẹ́gbẹ́jọ wà ó lòun bọ̀ ó fẹ́ kí lorúkọ ẹ̀ aláàjì làtí àbígà ní kí lorúkọ márùn-ún pupa tó kọ́lé sọ́nà kìnìyẹn náà lẹ́yìn kì í ṣe òun ló lọ bá bọ̀bọ́ kan báyìí ọ̀fọ̀ bọ̀bọ́ kan báyìí náà tó kọlà bíi ah, ìlà bọ̀bọ́ yẹn ìlà <laughs> bọ̀bọ́ yẹn ah. in fact bọ̀bọ́ yẹn tó tún kọlà bọ̀bọ́ yẹn kò ní ráìtì ẹ máa ti rí àwọn ìlà tó ń kọ lẹ́nu jọ́mẹ́ta ìlà tí bọ̀bọ́ yẹn ní lójú nígbà tó máa padà dé báyìí kò dẹ̀ mọ́pẹ́ ẹgbẹ̀gbẹ́ ti track o ẹgbẹ̀gbẹ́ ìgbé kò gbé kọ́ tó máa padà dé nu nukiri tó wá kanlẹ̀kùn yàrá yẹn báyìí ẹgbẹ̀gbẹ́ nà wèrè ẹ̀ ó nà ó fẹ́ pa ó forí ẹ̀ gba gbogbo ojú kiri ni ó wálé pẹ̀lú ojú pípọ́n pẹ̀lú ojú wíwú ni wọ́n forí ẹ̀ gbá ògiri lóríṣiríṣi ṣẹ́rọ̀ mo pa ṣẹ́rọ̀ mo pa. ó ga ọ Bísọ́lá máa ń ṣèkànnà ẹni tẹ́ fẹ́ ṣoore yẹn ń ṣoore ṣá mọ̀ pé kì í ṣoore fáwọn tó bá nílẹ̀ kí ló pa yín lẹ́rìn. ìpínlẹ̀ hmm. owó lọ́hùn nípa lẹ́kùn. Hmm. ẹgbẹgbẹ kúkú ẹni tó bá tẹpẹ ẹgbẹgbẹ ìwà lẹ́wọ̀n sọ máa ní òun péré mọ ẹgbẹlẹ ó lọ ẹgbẹgbẹ ó dẹ̀ máa sẹ pé bẹ́ẹ̀ náà ló máa máa claim ọkọ òun ọkọ òun ẹ ó kù lọ́wọ́ ó kù lọ́wọ́ sukàn mi ó kù lọ́wọ́ òkè wọn ó kù lọ́wọ́ òkè wọn. Kọ́lá mọ́ mi olórin wọn kan náà ni ọkọ ẹ̀ kan náà ló sọ pé ó lè láya púpọ̀ kò sóhun tó burú o lè láya mẹ́fà kò sóhun tó burú bóbìnrin bá lọ́kọ méjì ó daṣẹ́wó bóbìnrin bá lọ́kọ méjì ìlẹ́gà ni o. ọkọ méjì ọkọ tí Bísọ́lá ní pọ̀ tó ń kílèmù ọkọ òun ojoojúmọ́ èyí tó máa gbẹ̀ràn léyà wá òun bẹ́ẹ̀ náà lórí màá sọ pé ìyàwó kéwọ̀n ni mi tí ìrírú eléyìí rí ẹni bó ṣe ń sọ̀rọ̀ lẹ́yìnkan yẹn bíi pé ẹ òun sọ fún a máa sọ bíi kínní okay you shall like me thank you ó dẹ̀ pálábòsí nìyí you like me no problem Dangote Dangote ala ala Dangote ala ala seriki. Mm. Mm. Okay bísọ́lá ni mo rí tó máa wó oògùn á ní oògùn yẹn wà hàn ní tó máa jẹ́ kí obìnrin wà hàn bísọ́lá orúkọ ẹ̀ dẹ̀ fáyìn ó tún máa lóun jẹ́ ó lóun àdùn ní àdùn bá rìn máa tó ṣì àdùn yẹn dẹ̀ <laughs> àwọn tó bá ẹ rìn nígbà tí wọ́n rìn tí wọ́n tòṣì kí lóde tó bá tọrọ lórí mídíà ọlọ́run gbà wá o orúkọ máa ń ròyìn orúkọ máa ń ròyìn in fact all these people àwọn celebrity it's not all of them it's not àwọn bàbá yẹn àtàwọn bàbá responsible yẹn o eh, they are crazy o it's not a joke. <laughs> àwọn tó sì kí gangan wọn fún wọn lówó anyway ó ti jẹ lọ nìyẹn má padà wá mọ́ next time o ṣé ti gbọ́ kó make use of owó tán bá dá fún ẹ sìn tán bá dẹ̀ jẹ́ pé wọ́n gbé ẹ lọ ìlú òyìnbó jẹ́ kán gbé ẹ lọ sí ìlú tó bá dá o wọn ní Canada ò ní fún ẹ visa náà <laughs> tán bá dẹ̀ fún ẹ visa <laughs> wọn ò ní fún ẹ treatment mi <laughs> tán ti rí ẹ tá a ti sọ̀rọ̀ ẹ ń bí torí wọ́n hate wicked souls they are afraid of you guys celebrate Nigeria mi lè sọ but America jẹ́ pé celebrate pọ̀ mẹ́tẹ́ bá dà mọ́ tá bá dẹran pọ̀ mérò níbẹ̀ wọ́n lè tètè mọ̀ àbí London <laughs> ṣé ti yé <laughs> ibi báyìí <laughs> má wà bí o torí àwa gọta wà ń bí ọjọ́ tí mo kọ́kọ́ dé Canada tí kì í tó dé Canada mo ní ti máa dé Canada bàbá lọ rí dókítà àtọjọ́ tí mo ti dé mi rí dókítà rí èyí tí mo fẹ́ rí wọn rí mi mo jókòó títí báyìí wọn dá mi lọ so má wà bí o ó ti yé bẹ́ẹ̀ má wà bí wọn kàn lọ fún ẹ wọ́n dọ́là ni <laughs> kì í ṣe rọ o hmm. o kó fírèmù sílé o fírèmù yẹn ti pọ̀ jù my sister it's like you are jealous that lady because of Wasiu. <laughs> ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn dẹ̀ pa mí lẹ́yìn you want me to come for Wasiu ni? I hate Wasiu <laughs> I'm married now. I'm engaged. This lady I've been taking. I want Àwọn bàbá làwọn làwọn fẹ́. Àwọn I want to go on level one yẹn. Long time ago dẹ̀ pẹ́ ti ya wèrè. Ẹ mọ bó ṣe lọ ni. This if you don't know anything. Wàsíù báwo? <laughs> Tọ́ bá fi ṣèlú sórí ráìsì mi lè gbà. Wàláì tàlà kì í ṣe pé mo fi dẹnu ọlọ́run gbọ́ mo rí báwọn èèyàn ṣe ń drag me. they drag me too lọ́dà pla wọ́n ń drag mi nítorí Bisola mo dẹ̀ ń fún ní audience náà torí gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà mo engineer àwọn kan àwọn kan náà kẹ̀dẹ̀ rí wọn máa gbóná pé àdè máa ṣe nǹkan fún àìfọ̀n so èmi náà ń ṣe kán máa lè fún lówó pọ̀tọ́ ọ̀tẹ̀ wa kò lè rí ìpọ̀tẹ̀ ṣé ti yé bẹ́ẹ̀ adẹ̀ tún bẹ́ wọn pé àwọn èèyàn mọ̀ pé gbogbo tá à ń sọ àkúrọ̀ náà bẹ́ẹ̀ la fẹ́ sọ <laughs> èdè la fẹ́ kàlẹ́yìn adékèlè gbogbo yín ẹ ti wá parapọ̀ ẹ ti wá ṣe láìka lọ fòsí jẹ́ ǹdílítì ẹ̀ you are jealous ó you are jealous ṣé wàásù ṣe bí mo ti ń sọ pé kí wàásù fẹ́ tí wàásù bá fẹ́ sí ẹ máa rí pórí ẹ máa pé tó o máa bọ̀ gbígbà a máa pariwo ni buga máa pọ̀ ah Bísọ́lá a ti wò pé gbogbo ohun tó níyàn wọn máa jọ pin ni that's it pínpín ni wọ́n wà bó ṣe wà yẹn ogún ni wọ́n máa ń wà fún she have a very bad target kò dẹ̀ mọ̀ pé nǹkan tó ń wá wá náà ni Wàsíù náà when you are talking please forget about Wàsíù Wasiu when you can see me these days bí mo ṣe like orin Wasiu too I'm not playing his, his music tí bá ti hate èèyàn Ọlọ́run nìkan ló lè bá mi a lọ gbàdúrà dáadáa bí tó àdúrà tó bá dẹ̀ gbà kò lè ṣiṣẹ́ àbí tèmi fúnra mi bá gbàdúrà lé lórí ànàbó gbàdúrà kọ́lọ́run tó gbọ́ ó pẹ́ gan kẹlẹ́mọ̀ ẹgbẹ́ ibi tó ṣoògùn dé Wàsíù ní oògùn burúkú burúkú orin tó jáde ńgbà yẹn mo pẹ̀lú àwọn tó fi rìlíìsì ẹ máa yọ́nà sí mi àwa náà la káàsì àwọn pé ó ní àwọn ọmọ ayọ́nu sí ẹ lọ behave ẹ máa yọ́nú sí mi o gbogbo ẹni bá yọ́nú sí mi ṣàtòrí ẹ yọ́nú ni. Let me read for you my sister like I'm not your sister for insulting my personality my sister is like you are jealous that that lady because of Wasiu please let people help her stop destroying her personality o ní jèrè fún nǹkan tó sọ yẹn. sórí ó fi píṣọ obìnrin sí ọkùnrin dẹ̀ ni orúkọ yẹn I'm not saying people should not help her why would I say that if I don't want people to help her papa I won't be talking ẹ mọ̀ pé àwọn kọ̀ọ̀kan wà lórí mídíà yìí tó bá ṣe pé káwọn èèyàn help èèyàn wọn ní help tó bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tó ń blog èèyàn gangan náà máa dìde sí wọ́n máa show fake love because àwọn èèyàn mọ bí wọ́n ṣe máa ń wọ́n máa gbéyàn so eh, it's coming so because of Wasiu báwo Wasiu is out of my budget it's out of my way it's not long kò sí wọn lè kò sí nǹkan tí mo fẹ́ fi Wasiu ṣe láyé mi ọlọ́run ilé ìdìmọ̀ rẹ̀ ń gbọ́ kì í ṣe rọ̀ if you know me tí bá sọ pé ó dàrọ̀ mi kọ́ mi sọ pé ẹ̀ka lẹ́mẹ̀ mọ́ because mo mọ̀ pé ọlọ́run tuntun sí lójoojúmọ́ so don't don't insult my personality I, I was laughing but don't joke see I wasn't talking Wasiu will be doing things a máa fẹ́ kí sọ̀rọ̀ òun yes a máa fẹ́ kí n sọ̀rọ̀ òun bí mi tiẹ̀ bá sọ̀rọ̀ mọ́ if you want me to be talking about him kí n kàn tẹ́ máa kí I block him off for the how many years mi ò kí ń block ẹ̀ mi ò ń block èèyàn gbà tí n bá block èèyàn gbà yẹn tó bá tó stage kan mo lè kàn lè ṣí àtọ́dún tí mo ti block wá sí mi ìṣí mọ̀nà. <laughs> you don't know the gravity all of you talking you know mo ó tẹ́sẹ̀ mo block àbí mo kàn delete message you don't know the gravity of the atrocity they committed you don't know it <laughs> you don't know it that's why you are laughing you don't know it you don't know what they've done all of you sọ pé kí n fi má bàbí sọlá kí n má disturb personality ẹ kí n jẹ́ kún help ẹ ọjọ́ tèmi tí mo lè mú èpè sórí àwọn tó bá fún lówó ó dẹ̀ máa wá sí ìmúṣẹ tí mi ò bá dìde kí business mi kí gbogbo nǹkan mi padà ẹni bá ṣe nǹkan fún mi lè ní káàbùrú ṣe wọn ó dẹ̀ máa wá sí ìmúṣẹ wọ́n ṣe kàgan you don't know what they did you don't know the graffiti tó bá mọ̀ mi ò fẹ́ wà emotional because i don't want to think deeply tí n bá you don't know most of you don't know the story jọ just call me owó ni ha mi ìpúrọ̀ náà mi ò kì í jàjẹ́ orogún mi ò ń bá èèyàn kan jà nítorí pé ó fẹ́ nìkan i don't destroy mi ò ń destroy èmi mi ò ń bá èèyàn jà pé ìjà orogún yín tí mi bá lè cope tí mi bá lè ṣe mo lè bá mi ò máyàn jàjà orogún mi ò gba ọkọ lọ́kọ rí mi ò gba nǹkan ní nǹkan rí it's not in my agenda because tó bá ń pe àdàbí you have to be tó bá tó bá ń gbàdúrà tó fẹ́ kàdúrà ẹ gbà o gbúdọ̀ ṣe òdodo but àwọn èèyàn nínú ayé yìí torí ẹnìkan lówó àbò nìkan torí àwọn fẹ́ gba position ẹni yẹn wọ́n rẹ́dì láti finish ẹni tó ṣiṣẹ́ yẹn sọnù. So Bisola is kind of person like that irú yẹn I mean you really, tó jẹ́ nìyẹn. ẹlòmíì nínú yín tó ń sọ̀rọ̀ mi bá ọmọdé ni ẹlòmíì dẹ̀ lè já gbàlagbà because àwọn àgbàlagbà gan máa ń farabalẹ̀ ọmọdé mi tó kàn jẹ́ pé ẹ̀kọ́ wà lórí mídíà you don't hear nírìírí ẹ̀dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ọmọdé ni yín tí òmùgò tó ń pilẹ̀ fọ́ àwọn wicked Mm. Mm. tá a bá sọ̀rọ̀ débi ìrò ọ̀pọ̀lọ́ ní tá a bá ti sọ̀rọ̀ débi ìrò ká fi sẹ́nu ká dákẹ́ ká máa dákẹ́ ni. <sighs> anyway mi ìfẹ́ káwọn èèyàn help ẹ̀. èèyàn ṣàlàyé náà bí wọ́n ṣe sọ̀rọ̀ fún yẹn ilé wọ́n ti gbogbo ohun tó ń sọ fún mi àmì ìbọn ṣe ń tag mi tó ń tag mi ń pa ẹ̀ wọ́n jẹ́ kí bíi pé wọ́n fẹ́ kí gbogbo nǹkan tó ti go through pé kí n let go anyway ẹni bá fẹ́ ṣoore fún kẹ́ ṣe fún kò sí problem tẹ bá dẹ̀ ṣoore fún mi èrè pàbùrù máa ṣe yín but anybody má ta sí mi anyhow kó ta sí mi rough àbíkẹ́ believe pé ẹ fẹ́ gang up everybody ni lọ́lọ́run ní weapon tó lè fi bàjá mi sọ pé mi anybody nínú ayé lọ́lọ́run ní weapon tó lè fi ló fi destroy anybody kò dẹ̀ sẹ́ni tó ní weapon lọ́wọ́ tó lè fi destroy ọlọ́run so mi ní fẹ́ kẹ́nìbọ̀dì bíi lè pé ta bá pọ̀ gan torí mo ti rí tí wọ́n fẹ́ máa wá tí kan náà ti fẹ́ máa wá tó fẹ́ máa ta sí mi kí ni àǹfààní orógbó ta pákó làwé ajé òkúrò kí ni àǹfààní àwọn celebrity tí ó jẹ́ pé wọ́n ṣèkà láwùjọ wọ́n ń ba tèèyàn jẹ́ wọ́n ń ba tara wọn jẹ́ náà ìmíì nínú àwọn obìnrin tó kú yẹn àtàwọn ọkùnrin tó wà àtàwọn èèyàn tó kú yẹn lára àwọn àwọn kan ló máa pọ̀ pọ̀ tọ́dẹ̀ máa ní wọ́n máa ṣèkà fún wọn á dẹ̀ ti mọ̀ lára àwọn pé nǹkan báyìí ni wọ́n ṣe wọ́n á dẹ̀ díjú wọ́n á dẹ̀ ṣe fún wọn ò dẹ̀ ní kí ẹ̀ wọn ò dẹ̀ ní wò pé ó wọn ò dẹ̀ ní sympathize kò tiẹ̀ ní move wọn ìyẹn ti jábọ́ ti lọ nìyẹn wọ́n á tún mú mi yìí we have them like that làwọn obìnrin ń ṣe nínú celebrate Nigeria ọkùnrin ń ṣe tó máa fẹ́ hẹ̀pẹ̀ kọ́ hẹ̀pẹ̀ mi ní kọ́ mọ ibà ní kọ́ máa hẹ̀pẹ̀ bàtí ìṣòwò mi náà fẹ́ fi hẹ̀pẹ̀ wọ́n ti ẹ̀ gbúdọ̀ máa ẹ̀ gbúdọ̀ máa pọ́n lówó fáwọn èèyàn àbí kẹ́ máa bìlí pé kéèyàn kan máa ṣe burúkú kéèyàn kan sọ̀rọ̀ kẹ́ máa bìlí pé òkè o ìta sọ yẹn kí ni àǹfààní pé Bísọ́lá ó ń sell àwọn obìnrin out ó ń sẹ̀ làwọn èèyàn á dẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ ni ẹ̀mọ̀ kéèyàn bàbá kan kú ní ọjọ́ kan báyìí mi sọ pé Bísọ́lá ló pààyàn wọ́n gbé bọ̀bọ́ yẹn wà ní Ìkọ̀tún lára àwọn union ti Ìkọ̀tún yẹn ni ṣé mọ̀ pé ní Ìkọ̀tún yẹn náà kẹ̀dẹ̀rẹ́ nígbà yẹn under MC ni gbogbo máa ń submit fún nígbà tó wà lóyún ó ti wà ní federal gbà yẹn so bọ̀bọ́ yẹn popular báyìí I don't want to tell story because when I tell story, my story implicates them every day. Àwọn èèyàn wá ní mi ò fẹ́ drag ẹ ṣe mọ̀ pé mo ti ń rí picture Bisola for the past kó tó di pé mo ṣe mo wá jáde fún yẹn picture ẹ ti wà ń gbòòrò tán ti ń tàgbé tàgbé tán fẹ́ kí n sọ̀rọ̀ sí táwọn èèyàn dẹ̀ ti fẹ́ máa threaten mi náà people now want to be threatening me mo wá wò pé abẹ́ ya wèrè ni people want to be threatening me pé ó sick ó yẹ kí n jáde kí n gbàdúrà fún èmi mo dá ìsàn sára ẹni àbẹ́mi sọ fún mi pé máa bọ̀ nínú ilé mi ò torí pé mo rí pé bóyá ẹnìkan àjọ ẹni tí mo ní mo tí mo bá pàdé bóyá àjọjọ tí ẹni yẹn irritate mi gan so it's not a thing that uh, let's forget about that i don't i don't want me ẹni tó sọ̀rọ̀ yẹn mi ò láìké e rárá torí ẹ̀ náà yẹn sọ pé ó fine gan <laughs> ṣé mọ́lẹ́mi ugly ni hmm. ohun gbogbo ojú tiẹ̀ náà ti rí nítorí pé ìyá ẹ̀ kú hmm. bàbá ẹ̀ kú hmm. bàbá tèmi náà kú nígbà tèmi ti tèmi wà ní kékeré so mo ti wà ní mo ti jẹ́ bá fatherless láti ìkókó. Hmm. ó ti yé. Mm-hmm. So. mọ́mì mi náà dẹ̀ bí ọmọ kan nígbà yẹn mo ti sọ́rí tó kú ṣọlá lórúkọ ọmọ náà òkú ọmọ yẹn gan nígbà tó náà fọ́n fi lọ sílé bàbá ẹ̀ mm-hmm. wọ́n gbé sínú kinní tán gbé sí wọn ní kí èmi ni wọ́n ní kí n gbé lọ ní ìdájí ṣètìyé so i been through a lot so kò sí nǹkan tó àwọn èèyàn fẹ́ kí hmm. anyway gbogbo nǹkan tí Bísọ́lá ṣe yẹn náà ń sìn tó bá yẹ pé. ìwà burúkú ni Wàsíù tún wù Wàsíù wù ìwà burúkú gan ìwà burúkú ayé àtọ̀run gbogbo èèyàn wá jáde ṣé tó wọn wá bẹ̀rẹ̀ sí ń blame ẹ̀ ṣé tí gbogbo èèyàn bá máa fúnyàn lówó àbí tó bá máa bímọ fúnyàn olórin ló máa bímọ fún àwọn ẹlòmíín ìwèrè ni wọn o níṣẹ́ nǹkan bá Wàsíù wí each time tó bá gbé sórí Wàsíù wà báyìí àwọn bẹ́ẹ̀ ṣe máa dá àwọn speaker Wàsíù mọ̀ nìyẹn o they won't wọn ò ní fẹ́ kó blame Wàsíù ẹni ẹ̀ náà máa fẹ́ kó máa blame ẹni tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn lágbára ọlọ́run ṣe lọ́mọ yín máa máa kàgbákò láyé owó oúnjẹ máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ yín máa máa kàgbákò láyé ni so ó ní ẹ gbàdúrà fún Wasiu náà kó má jábọ́ <laughs> Wasiu dẹ̀ ti já àwọn ọ̀pọ̀lọpọ̀ bọ́ láyé wọ́n wá ń gbàdúrà fún lórí ibẹ̀ yẹn anyway eléyìí ọ̀ká ni ẹni yẹn náà ó dà pé yín òkè ló máa kọ́kọ́ wù hmm. torí ṣe yín ọ̀ká gbà yẹn. the juice is has a lot of lemon it's sour kò dẹ́ kí n mú lálẹ́ yìí lemon ò kí n jẹ́ kéèyàn sùn. mo fẹ́ sọ nǹkan tó máa ṣe wọ́n ti ní kó máa tó oúnjẹ ń sìn náà nǹkan tó wíṣì ló ti ń tà <laughs> kò sí problem ọjọ́ tó bá ti tó bá ti bẹ̀ mí tó bá sórí mídíà tó bẹ̀ mí face to face tó bẹ̀ mí face to face àbí kó ṣe fídíò kó bẹ̀ mí màá gbàdúrà fún àwọn tó jù lọ tó ṣẹ̀ mí gan tó yẹ pé ẹ̀ṣẹ̀ wọn ò ń ṣe donkey years bẹ́ẹ̀ yẹn àwọn politician mo mọ àwọn tó pè tó bẹ́ẹ̀ èèyàn gidi bẹ́ẹ̀ ni kò ṣe káwọn èèyàn máa sọ pé ó ti sick and again àwọn celebrate máa ń purọ́ ṣá torí ẹ̀ táwọn ẹlòmíín bá dé tán bá wá lọ́rọ̀ ìjìnà tó ń wá tiẹ̀ sick wọn ní rówó gbà ọlọ́run mi fi yọ wọ́n o mi fi yọ wọ́n o má jẹ́ ríru tiwọn ọlọ́run mi fi yọ wọ́n o ṣùgbọ́n ó kù dé kàtó wọ́n tún sọ níbi kan pé ó dáa kéèyàn ní fámìlì káwọn fámìlì èèyàn dáa àwọn Family ẹ̀ dúró ti fámìlì wo ló dáa family wo ló dúró tí tó ń wá tọrọ owó lórí mídíà àwọn family wèrè wo nìyẹn <clears throat> tí bá rí táwọn èèyàn bá fẹ́ try láti máa hype nǹkan pé àwọn family ẹ̀ nice àwọn family ẹ̀ nice industry ń wá ìwà pọ́n wọn lé pé wọ́n nice wọ́n dúró tì ń gan wọ́n dúró tì ẹ̀ náà wọ́n á sanwó lórí mídíà fún ẹ̀ wọ́n ń dáwó fún ẹ̀ <laughs> wọ́n sọ ẹ́ di bàbá súbèbè mi bàbá súbèbè rest in peace. Mm. odidi ẹni tó lòun bímọ fún celebrity K-Dog tó máa ní òun nọmba one òun ló ń kírètì fújì wọn wá ń tọrọ owó fún ẹlòmíín náà tó ń adopt ọmọ Wàsíù láìpẹ́ gèrè ìyá Wàsíù Wàsíù ò mà kú o ìyá ìyá tó bí Malik ò máa kú o bàbá tó bá bí náà ò máa kú o wọ́n máa adult Malik o ṣèbó kú ọ̀run wọn máa adult ọmọ wọn àwọn tí wọ́n ti pa bàbá wọn bí ní àti gidi wọn wọn tí àwọn adult wọn ọ̀dẹ̀ wọn ọ̀dẹ̀ ní adopt ọmọ mi mi ní fọmọ mi fún adoption àfi ọkọ mi tó bá jẹ́ pé olówó dájọ́ ẹ̀ adájọ́ máa sọ pé my dad ẹ̀ kí ló wí kí ló sọ. I'm <laughs> bring your face bring your face ó ń gbọ́ gbogbo nǹkan tí mo sọ you this eh, ẹ̀pẹ́ girl see see see see this girl hi ah only i'm too old for adoption this ẹ̀pẹ́ girl ẹ eh, ìjẹ̀bú no má jẹ ìsọ má jẹ nǹkan ti jẹ̀bú èrè akúrò àtòbí Ondo girl gan ló yẹ kí n máa pè ẹ́ àbí kí n sọ pé mo lè fún mo lè wọ́n lè gbé ọtí bá ti fẹ́ ah, ọmọ mi fà ó yẹ pé kò ní dáa kí mi mi ò ní bínú tán ni ẹ ti ṣe kìíní sí i gbé ọmọ mi fọkọ mi. <laughs> wọ́n àdọ́tù wọ́n ní láìpẹ́ ẹ̀gì wọn kí n fa owó ẹ̀ ṣe gbẹ̀dú wọ́n mà fa wọ Wàsíù ṣe gbẹ̀dú láìpẹ́ ẹ̀gì ẹ̀ o àtàwọn Bísọ́lá kò wà lé mọ́ ṣe bó kọrin fáwọn pé àwọ̀ ìsídẹ̀lẹ̀ àwọ̀ wà tí ò lé mọ́ o wọ́n ti àdọ́tì máa líìkì o àwọn ayé máa ti àdọ́tì máa líìkì wọ́n àdọ́tì máa líìkì wọ́n fi Wàsíù ṣe Wàsíù ṣe ẹ̀ sí wọ́n fi Bísọ́lá ṣe ẹ̀ sí iná bàwá. it's not a fun kò jó kò ṣe fọ́nì tì rárá kò fọ́nì wọ́n lọ àdọ́ọ̀tì ọmọ tí bàbá ò tí kú tí àti kú. owó skul nàìjíríà yìí ló ní skul tó lọ kò sanwó mílíọ̀nù lọ ní part-time part-time ni wọ́n sanwó. Hmm. anyway it is well. Mm-hmm. Mm. It is well. èpè burúkú ni wọ́n ń ṣe fúnra wọn. heavy heavy cause ó ní ìgbà tí kò kọ́kọ́ mọ̀ pàtó ó dẹ̀ mọ̀ pé kò dá sóun mọ́ dá sóun mọ́ ní yẹn báyìí ó ta lé ó ta lẹ̀ ó ta gbogbo nǹkan ó ta mọ́tò gbogbo ẹni kìrìkan kan hmm. anyway ayọ̀ o kọ́lọ́hún kó kọ́lọ́hún kó jẹ́ kó ronú kọ́lọ́hún bá wa dáríjì the prayer I can kì í ṣe nípa agbára torí àwọn èèyàn máa sọ pé fèsì ni ó wà ní àwọn nǹkan kan wà tẹ́ pé ojú àpáni kò jojú ara ọlọ́run má fi wèrè kàn wá gbogbo bó ṣe ṣe yẹn ó ṣe gọ́gọ̀gọ́ náà tó bá tún gba owó yẹn tán at this time tó ń bá ń gba owó fún kò yẹ kó máa tún máa ṣó gbogbo picture ó fáìn gan ó ṣe kíní kan ah, ah. Ah, wọ́n máa ń lọ sí fọ́tò wọ́n máa ń ṣe fọ́tò shoot dáadáa ní nàìjíríà wọ́n ń lọ fọ́tò shoot dáadáa nínú owó tó gbà yẹn sí fọ́tò shoot ló máa ṣe next a ṣe fọ́tò shoot kó tó rí yeah because he, she will love to impress people mm, she want to impress people everybody she want to impress people anyway tí ó bá jẹ́ pé bóyá ó ti ṣèkà fún mi tó ti ṣèkà rèé àwọn tí ẹgbẹ́ wọn tó máa ń sìkì náà àwọn tó jẹ́ celebrity aṣáà ń dáwó fún wọn mo sọ owó tí mo dá fún mo ń dáwó fún wọn gbà tó ń ṣe fún gbogbo àwọn màmá àtàwọn gbogbo àwọn tó máa ń dáwó fún lọ́dọ̀ àwọn pásítọ̀ àti kiri yẹn I do contribute for them bọ́kẹ́ dáwó fáwọn èèyàn tọ́ náà kọ́ máa ṣe bíi pé ọkàn wọn balẹ̀ ju tiẹ̀ lọ ẹ ti gbọ́ no be juju be that that thing dey irritate me now I'm telling you that wàá dáwó fáwọn èèyàn tán wọ́n máa ṣe bíi pé ọkàn wọn balẹ̀ ju ẹ lọ tó bá rí ẹlòmíì àmà tọwọ́ lọ́wọ́ ẹ̀ báyìí àwọn makeup tó ṣe gèrè tó wé sórí. Hmm. ojú wọn máa dọ́gbìnrin ní bí ojú egbin anyway kò sí wàhálà ẹni tí ò pè mí kó bẹ̀ mẹ́rin pé àǹtí ẹ má bínú kó tẹ̀ sọ pé má bínú. gbogbo àwọn èèyàn tó parapọ̀ tó ṣe nǹkan wọ̀nyí mo máa ń béèrè lọ́wọ́ ara mi ni mo máa ń béèrè I do ask myself what did I do wrong to them is it because I'm nice story oríṣiríṣi tó horrible ni mo ti sọ lórí bí èwo ni wọ́n gbé jáde tó jẹ́ pé rọ́ ni wọ́n pa àbí mo wọ́n pọ̀ ń purọ́ mọ́ Bísọ́lá òun àtobìnrin kan tó wà nínú ilé tó wà mí ìfẹ́ máa sọ sórí ẹ̀ ni I don't want to be ní òfẹ́ máa sọ̀rọ̀ anyway ṣe ó ti lọ ẹni tó bá dẹ́wọ́ fún mi ò gbàdúrà fún yín bọ́tẹ́ ẹnu mi ò kò gbófo lórí ẹ mi ò bínú but kẹ́nìbọ̀dì máa kẹ́ máa ẹ má máa sọ fún mi pé nìkan àti gbogbo àwọn celebrate yẹn kó tiẹ̀ ní àwọn bàbá yẹn ó yẹ kí n call attention àwọn bàbá yẹn ni ọ̀tá àwọn bàbá yẹn náà ẹnu wọn ò ká wọn are you cooking something? okay àánú àwọn bàbá yẹn ò ká wọn mo fẹ́ sọ pé káwọn bàbá yẹn kàn clear fún because wọ́n ṣe ń ṣe tán bá gbowó tán tán dáwó fún wọn á kàn déédéé sọ ẹ jọ ẹ bá wa dáwó fún lágbájá ó fẹ́ bá wa ṣe nǹkan kan ẹ jọ ẹ bá wa dáwó fún celebrate kan ó fẹ́ wa ṣe bẹ́ẹ̀ a fẹ́ bá wa dáwó fún celebrate kan tó tiẹ̀ tún ṣe fún mi lẹ́nujọ́ mẹ́ta òun náà ni yọ̀mí kò tí ì pẹ́ tó dé tó lòun join Mohbad eh, kìnìún yẹn mo kò dẹ̀ tún rí lónìí tán tún bẹ̀rẹ̀ sí táàgì mi tóun àtẹnìkan tún ti ń jà tí wọ́n tún ní ẹ wọ́n dáwó fún owó yẹn kò tí ì pé five million kò tí pé five thousand dollar tó bá tiẹ̀ fẹ́ rún èmi yè ó mi wà á tiẹ̀ fún mi five thousand dollar kan ìmáàchì èló lòun gbà èló lòun ní èló lòun gbà fúnra rẹ̀ yàtọ̀ sówó youtube àtọwó gbogbo nǹkan tó bá ṣe pẹ́pẹ́pẹ́ èló ló ń gbà wọ́n máa dem they will downgrade you after helping them bẹ́ẹ̀ ṣe ń fún Bísọ́lá lówó yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ń post gbogbo picture àti gbogbo aṣọ tó wọ̀ àti gbogbo wọn fi ń sọ fún yín pé you are a fool ni that's it ẹlòmíì tó dáwó fún Bísọ́lá oge ló kọ̀tì ní irú tí ẹ ti jẹ lẹ́bùlẹ́bù òun kò tí lóun ní túmọ̀ brain nílùú òyìnbó mi tó yẹ pé tó bá fomi kan fọ orí ẹ̀ báyìí àbí tó o bá ṣe rìn déédéé àwọn <laughs> go and check them àwa tó ń pa wà lórí platform àwa lórí screen ni when you see some people tó wá sọ pé America àbí Canada àbí ìlú òyìnbó náà wà wàá máa wò pé what bẹ́ẹ̀ ni mo sọ fún wa máa ní what because wọ́n máa ṣiṣẹ́ ni workaholic ni wọ́n so àwọn kan wá gbowó owó yẹn náà ní lára àwọn owó tí àwọn workaholic tí wọ́n ṣe yẹn wọ́n wá fún yín tó bá ti tẹ̀ máa bẹ̀rẹ̀ sí da pictures orí media look at us we are wearing shoe and bag look at what we are wearing gbogbo nǹkan tẹ́ máa rà náà lára owó tẹ́ bá gbà yẹn nǹkan tẹ́ máa kọ́kọ́ lọ fi ṣe náà nìyẹn you are counting you are calling those people who are giving you the money fools and nínú yín ẹ tún máa máa bú àwọn èèyàn lálálálálá ẹ̀yin tẹ́ wà nílò ìbò ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà yẹn ìgbádá kò dùn bàbá yẹn sábà máa bú wọn kò dáa i'm not fighting for people now but you know kó tó wí kán tó bọ̀ ẹ máa ti ní kán dáwó wọn fẹ́ lọ ṣe nǹkan kan fẹ́ nìkan ṣé èèyàn ò lè help èèyàn láìka ò lè collect owó ni i lost my job because of part of nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Mohbad mbẹ́ yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta mi ò dá sí mi ò mi ò bẹ̀rẹ̀ anybody if i want to speak i want to speak but i don't put my mouth ṣé o ti dé bẹ́ẹ̀ yẹn and ó dẹ̀ dáhùn ìlọ́tọ̀ fọ̀rọ̀ tó fẹ́ kí n máa sọ sí i don't want i don't want tí ẹ bá ti tó stage kan máa àkókò kan ń bọ̀ gan-an tó yẹ pé ọmọ bá ti rìn lẹ̀ lè máa gbẹ́jọ́ yàtọ̀ sí pé ká kàn polówó ọjà wa ọmọ bá rìn lẹ̀ lè máa gbẹ́jọ́ ṣé ti máa wà pẹ̀lú mi sì máa sọ pé òkè wọn á pè mí pé tí wọn máa sọ̀rọ̀ bó mo ti fẹ́ ráyè mi ní ráyè gbẹ díẹ̀ sí i be with my husband and then somebody would sound not tell me to come and be speaking on media hmm. àwọn tí ò <laughs> anyway ṣá ìròyìn kò ní tàfojúbà ẹ jẹ́ kó dìgbà yẹn kọ́ ló ń ṣọ́ ẹ̀mí wa ẹ jẹ́ káwọn èèyàn correct ara wọn because àwọn nǹkan tá a rí lónìí tá a máa rò pé ṣe la fi ń ṣakọ a fi ń ṣayọ̀ wàá rí lọ́la tó ìwọ̀ gan bá rí wa á má dé máa tiẹ̀ lójú ìgbà míì jẹ́ ká àwa tá à ń sọ̀rọ̀ èmi máa wo fídíò míì I feel so sorry for myself máa wo fídíò míì ìgbà míì gan máa sọ pé I'm working on myself I'm working for my I'm trying to gym I'm trying to do this tí n bá gym kí ló kàn why would I be giving report that I'm gymming me o oh? because people are bullying me people want to tell you that you not okay do you know some men you know they will tell you don't even gym tó bá gym mi ní láìkẹ́ obìnrin mi tó bá dẹ̀ fẹ́ gym èmi ń sìn bí mo ṣe ń gym tí mo ń lose weight mo ń lose weight very well if somebody is be careful ara ẹ̀ kàn máa sọ̀kalẹ̀ ní ara ẹ̀ kàn dà á bẹ̀rẹ̀ sí ara ẹ̀ kàn sọ̀kalẹ̀ á wá di pé in tó o avoid láti ṣe at the end of everything you be forced to go and do something láti sọ pé wọ́n lọ cut àwọn ibi tó bá rọ̀ because you are you are trying to just lose it by fire by force so ara ẹ̀ máa rí jẹ́gẹ́jẹ́gẹ́ somehow mi ò dẹ̀ like mo like ara mi wà kó mi ò sọ pé kí n hard wait, o but kó ṣáà kún kó má rìn à kó má ti wọ seventy eighty kí gbogbo ara ti sọ̀kalẹ̀ gbogbo ẹ ti rí dàbí ráàgì i don't like that but kára soft kó succulent kọ́kọ́ ẹ̀ gan kó gbé ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ gbé ẹ̀ dání àbí kó gbọ́kọ ẹ̀ dání kó gbórí sẹ́sẹ̀ báyìí kó jẹ́ pé a máa wò a máa fọwọ́ tẹ̀ báyìí bíi pé ó ti mọ àwọn fóònù àwọn tẹ́dí bíi ẹ̀yẹn ó ti understand báyìí kò ń ṣe pákó kò ń ṣe orí pákó náà gbé sí o ó gbórí sí báyìí a máa tẹ̀ báyìí you know onídìí pílò onídìí pílò so ah wọ́n ti débi. ẹlẹ́mọ̀ṣọ́ mo rí ẹ kásẹ̀ rẹ lẹ̀ kásẹ̀ rẹ lẹ̀. <laughs> ah. Mm. ẹ má gbàgbé náà Bísọ́lá eyín ọ̀ka yẹn ṣé Bísọ́lá náà lòun náà ń jẹ́ àbí kiri kan eyín ọ̀ka tó ń present yẹn òun náà nígbà yẹn ó gbé gẹ̀ kan wá ńgbà tó máa padà dé ó ní ṣe làwọn ó ní géèmù ní kinní yẹn pé pé òun ò mọ̀ pé kò rí tó wá padà wá pé story yẹn o it's not real ọmọ kan tó sọ pé òun bá já sùn òun náà máa ń gbé ọrí bú kinní wọn ló máa ń fún wọn lówó láti sọ pé kán lè kúkú story àmọ́ tún ti tí zo wọ́n sọ bẹ́ẹ̀ ni o wọ́n máa ń fún ọ lówó láti sọ pé wọ́n lè kúkú story because àwọn ọ̀rọ̀ọ̀rọ̀ story tó máa ń gbé wá yẹn kò tí ì sẹ́nìkan tó lọ arrest nínú wọn tó bá ní orogún kinní kan ṣe kinní kan wọn ló máa ń kúkú story ṣùgbọ́n tí ò bá ṣojú èèyàn torí kọ́ mọ̀ bá sọ pé bóyá ó fẹ́ ba program ẹ̀ jẹ́ ṣó ti yé bọ́ọ̀rù tí bísọ́lá yẹn sìn kán ṣàbá kó gbogbo oògùn tó bá ń lò jáde tí bísọ́lá bá dẹ̀ ti tó bá ti tó bá torí ọ̀tọ̀ ni pé bá a ṣe sọ̀rọ̀ sí ẹ lè ní àwọn èèyàn láìkè òun ẹ̀rí wọ́n ṣe gbé òun wọn láìkè ọ gbogbo àwọn tó ń gbé píṣọ ìjáde ń kó fún àyìn tán dẹ̀ ń post ẹ̀ kó dẹ̀ ń tọrọ owó fún yẹn wọn láìkè wọn kàn fi ń ṣe lẹ́yà systematically bọ̀ kò mọ̀ àtọkọ tó fẹ́ gan wọn á gbé píṣọ tó wọn ti ń gbé ti bọ̀dá yẹn bọ̀dá kédọ̀gì wọn á gbé tòun náà àwọn ìyàwó kédọ̀gì ń sìn orí wọn náà máa máa gbóná nulẹ̀ ni ah! àti ètò ó tì í sọ pé orí wọn máa gbóná ni hmm tó bá ní káwọn èèyàn yẹn máa rè concern pẹ̀lú àwọn tó bá bímọ fún wọn èèkan náà kẹ̀dẹ̀rẹ̀ iṣẹ́ jẹ́mílá ló wá lẹ́nujọ́ mẹ́ta tóun náà sọ pé my husband mrs my name is jẹ́mílá anífowó ṣàbí kí ló pinnu ẹ̀hẹ́ ìyẹn náà wá kíyà eh, àwọn tí nàìjíríà yẹn náà àwọn máa ti darúgbó tiwọn kíyà kí lorúkọ ẹ̀ náà mo ti ẹ̀ gbọ́ tẹ́nìkan sọ story Jẹ́mílà yẹn pé kì í ṣe Jẹ́mílà ló lọ ní twelve years ago kì í ṣe Jẹ́mílà Jẹ́mílà Jẹ́mílà Jẹ́mílà ọmọ yẹn mo ṣáà rí pé Jẹ́mílà torí ọmọ tí Jẹ́mi ọmọ Jẹ́mílà yẹn kí lorúkọ ẹ̀ náà ajankoloko ló wà lórí ẹ̀ òun ni wọ́n gbé dání nígbà tí ibi tí mo ti rántí ọmọ yẹn tí ọmọ ọmọ kéwọn tó ṣe aláìsí yẹn may her rest in peace wásílà ìgbà tó ń ṣe wòlímọ̀ ọmọ yẹn náà gbé dání Fashola was the governor of Lagos State so tíwà tí òun sunkún bí egbére báyìí ọmọ yẹn wà bíi ṣé ti pọ́dún kan kò nírun lórí ọmọ yẹn gbogbo orí ẹ̀ dàbò orí ọkùnrin báyìí kan dọ̀rọ̀ kékeré ni ọmọ kọlọmọ kọlọmọ má pọ ọmọ fọlọmọ ni o orí ọmọ yẹn ọmọ tó di sisi tó wájú òun nì orí ẹ̀ la báyìí orí ẹ̀ lákòlákòlá ni wọ́n fi àjàkóló kòló ni wọ́n fi rọ́bà sorun ẹ̀mú tó wà pa irú àwọn haúsá o kì í ṣe haúsá o haúsá Ghana nìyẹn o ẹ má jẹ ọjọ́ o ẹ má bínú aláàjì tẹ bá wà ń bí ẹ má bínú <laughs> torí haúsá nìyẹn haúsá Ghana nìyẹn ṣá kì í ṣe haúsá Nàìjíríà haúsá Ghana ni so ọmọ yẹn òun ni wọ́n gbé dání nígbà yẹn tí Jẹ́mílá gbé dání torí ẹnìkan sọ sórí pé Jẹ́mílá ò lóyún Jẹ́mílá ò bímọ <laughs> mo tún wò pé bọ́lá tún já sí báyìí ah! ọlọ́run wò ẹni mọ òkú ẹni kò mọ́ níjọ́ yẹn mo gbọ́ pé Jẹ́mílá ò bímọ wọ́n àtọ́wọ́n ṣe ẹ̀kí ẹ̀ káàkiri orí mi dàbò tẹ́lẹ̀ gbà mí Jẹ́mílá ò tó bímọ ó bímọ so tó bá ní kí gbogbo àwọn tó bímọ fún kéwọ̀n ah, ọlọ́run ẹ ṣé o olúwa ẹ ṣé o mo forí balẹ̀ fún yín o ẹ ṣé o bàbá mi àtọlọ́run mi tẹ̀jẹ̀ àṣàgbákò láyé bó bá kù dẹ̀dẹ̀ kọ́ ọmọ ọlọ́run jì sí kòtò mọ̀nàmọ́ná àṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọmọ ọlọ́run ẹ ṣé o bàbá tẹ̀jẹ̀ àṣàgbákò kí wọ̀n ẹ ṣé ọlọ́run mi olúwa ẹ ṣé o ọ̀rọ̀ mi tọ́pẹ́ <laughs> ó máa jọ pẹ́ lọ ọ̀rọ̀ mi tọ́pẹ́ jọ pẹ́ lọ so tí wọ́n bá ní gbogbo àwọn tó ti bímọ kó rè kọ́ sáyẹ̀nsì ìyá á wá <laughs> ìyá Dámilọ́lá. ìyá mi náà ah! wọ́n pọ̀ sà ah! ó ti jẹ́ ògo gbogbo wọn kálókáló mímì ni omi every one of them I don't adọ́jì ibùláyé mi. gbogbo ògo wọn àwọn tó wá ń lo òyìnbó táwọn òyìnbó bá wọn tọ́jú ọmọ tó gba child benefit wọ́n rí sí ọmọ ọ̀dọ̀ ṣe díẹ̀díẹ̀ ló jẹ́ pẹ̀lẹ́ fún. ó yẹ kó kó gbé ní kọ̀díṣọ̀ ni pé tó o bá fẹ́ ka páyà sí i tó ṣe ti pàwé ọ̀sán yìí àti sọ̀rọ̀ gbogbo ìyá ọmọ ẹ tó bímọ fún ẹ o gbúdọ̀ kó gbogbo wọn jáde kó wá jókòó sáré wọn <laughs> kí wọ́n gbé kámẹ́rà sójú ẹ̀ kọ́ gbé sórí social media bí wọ́n ṣe ń gbé Bísọ́lá káàkiri ẹ̀ gbogbo ẹ tó bímọ fún Wàsíù <laughs> kẹ̀mí sáàbù punishment fún you will know that Bísọ́lá náà egbin egbin ọ̀run <laughs> ó ti bá yé gbogbo wọn jẹ́. apààyàn èèwọ̀ ní sàpààyàn anyway ẹ jẹ́ ká máa lọ báyìí ah ó ti débí ó ti débí ah, kéèké dọ̀gì ti débí kílẹ̀ ṣe kílẹ̀ ṣe kílẹ̀ ṣe. àwọn kan wọlé wá wọn ọkọ mẹ́ẹ̀ tó rọra wọlé bọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé báyẹn à ń rí yín ẹlẹ́mọ̀ṣọ́ ẹ kásẹ̀ yín lẹ̀ <laughs> ẹ kásẹ̀ yín lẹ̀ mo rí ó wọlé sí i ẹnìkan fi píṣọ ẹ̀ ṣe dp mi tó ti wọ agbádá tó gbé orílẹ̀ tó dé fìlà blue gbogbo àwọn tí ó bí ọmọ fún pátápátá kẹni kó kó wọn èyí tó bímọ fún tó márì wọn ò lè ju méjì lọ. ẹni tó bímọ fún k1 tó márì bóyá méjì àbí mẹ́ta bóyá nígbà tí ò tí ì gbowó gidi ìkan báyìí tán ló bímọ tó wá lọ bíbejì ìkan lẹ́yìn tó fi sẹ́ ọ lọ bíbejì síbì kan àwọn tó ṣàbí kan náà wà lọ́dọ̀ ó márì ó fẹ́ pásítọ̀ ìyẹn náà ìyẹn náà ṣiṣẹ́ fọlọ́run báyìí she's a pastor another one bóyá wọ́n ju mẹ́ta lọ tó fi tó bímọ fún tó márì so kàn fẹ́ fún ní punishment kan sọ pé gbogbo àwọn tó bímọ fún yẹn o gbogbo wọn pátápátá kò ń ṣe dandan kọ́ ọmọ wọn náà dẹ̀ dùn ẹ́ ni pé kí wà tí wàá jókòó sí mídùn wọn ò fi àfọ́tò kàn fi sáà punishment fún ẹ máa mú nǹkan tó ṣẹlẹ̀ mm. you know anyway it's not a good thing gbogbo tó ń lọ tí wọ́n fi ń pọ́n Bísọ́lá lè yẹn ṣe bẹ́ẹ̀ dá I mean very, very bad aromant. It's not smelling good. But àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ tí wọ́n máa ní wọ́n ń jealous ẹ̀ ni. Tó bá gbé sí kò sí èyí tó ń fún tí Wàsíù ò lè ṣe lè fún tó máa fi ní kó wá sí gbàngbà anyway. Kò ń ṣẹjọ́ mi. Hmm, kì í ṣe mi kò yẹ ká máa rojọ́ jù because aláàjì kan sọ pé kí má máa dá sọ̀rọ̀ tí ó bá kàn mí hmm, aláàjì ni má máa dá sọ̀rọ̀ tí ó bá kàn mí. Odile Agudoso. Bisola. Ah. Now let us let me quickly ẹ jẹ́ n sọ ṣé wọn pé Bisola ń sìn àwọn tí Bisola ti fẹ́ bá tiwọn jẹ́ secretly àti tó bàjẹ́ lọ́wọ́ àti tí ayé tiẹ̀ náà wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa rí bó ṣe rí yẹn àti Wàsíù Wàsíù kọ́ọ̀sì ṣé wọn pé mo ti sọ ń bèkí ni pé Wàsíù cause a lot of problem it's not a joke it cause a lot of problem bí wàhálà tí gbogbo àgbáyé náà ń rán títí tó ní tó yẹ pé ìjà wà this one we hate this one this one we hate this one ìyẹn ò tiẹ̀ wá kọ́ stọ́ọ̀bù tó yìí hmm, torí ẹ̀ náà wá sí ò tí ì rí problem tó kọ̀ sílẹ̀ púpọ̀ kò tí ì rí bí problem ó ti cause problem kan tó pọ̀ ti cause problem torí irú àwọn ọmọ tí. Tí wọ́n jẹ ìyá wọn níyà bẹ́ẹ̀ yẹn àbí tíyà wọn jẹ ìyà wọ́n máa ń lóró nínú àwọn kan kẹ̀lẹ̀ nínú máa mú bíi legal wife táwọn náà dẹ̀ bímọ. Wàsíù ò kí ọmọ yẹn rí tó ló gba ọmọ yẹn lọ́wọ́ òun tó bá ń ka àwọn ọmọ ẹ̀ báyìí kò ka ọmọ yẹn mọ́mọ́ rí <coughs> excuse me kò ka ọmọ yẹn mọ́mọ́ rí kò kí ọmọ yẹn rí ọmọ yẹn ò wọlé ẹ̀ rí twelve years ó dẹ̀ wà ní nàìjíríà kò ní sọ ó máa ń wá ń play ní gbogbo àdúgbò ìṣeré àtàdúgbò tó ń gbé yẹn ní kọ̀tún kò sọ pé gbé malik wá kó òun rè àwọn ọmọ ẹ̀ kọ̀ọ̀kan nígbà tí wàhálà yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ tó ń bá fa wèrè gan so àwọn ọmọ ẹ̀ lọ́bẹ̀ ó máa rán àwọn ọmọ ẹ̀ lọ́bẹ̀ bírè tó ń pè ní Ibrahim yẹn àti Ìdáyà the two of them dey go there Ìdáyà àti Ibrahim wọ́n lọ àwọn náà sọ pé wọ́n lọ ṣe DNA test bóyá kò mọ̀ wọ́n lọ fi system gbà tó fẹ́ ṣe DNA test yẹn ló ní kó máa lọbẹ̀ ló lọ fi system gba sample wọn àwọn yẹn lọbẹ̀ so àwọn yẹn ìkan nínú wọn ló sọ mí Ìdáyà ló sọ fún mi pé wọ́n ṣe DNA test pò ló lọ mọ́ so òun lè má mọ̀ bóyá dẹ̀ mọ̀ ṣé ti now let me tell you let me Iru. Genesis twenty one twenty two twenty three twenty four tẹ́ bá kà dáadáa ẹ Abraham ṣe impregnate house girl ẹ̀ tó bí Ishmael Ishmael òun náà wá claim right nígbà tó yá the legal wife tó jẹ́ sarah tí ò tí bímọ ńgbà yẹn náà ìgbà tó ti wá bímọ yẹ ìgbà tó ti wá bímọ nígbà tó ti bímọ wọn accommodate ẹgbẹ ìgbà tó ti wá bímọ wá rí ó look irritated and um, ọmọ yẹn ti wá máa claim ó fẹ́ máa claim seniority fún Isaac ó dẹ̀ dàbí insult pé ọmọ ọ̀dọ̀ mi ó bí ọmọ ṣé o mọ̀ pé wọ́n believe nínú wọn pé ọmọ ọ̀dọ̀ tó bá ti bímọ ọmọ ọ̀dọ̀ náà ló bí tí legal wife bá bímọ òun ló bímọ ó lè jáde ó ní kó máa lọ ó lọ sí mo máa preach ẹ ní ègé ní ọjọ́ kan ó dé desert nígbà tó ń lọ wọn fún nígò omi they gave agai ní just one bottle of water tó máa tí ò lè relieve ẹ̀ for long time ó débẹ̀ amígbà tó lọ lọ́nà omi ti tán wọn ò tiẹ̀ ní destination ọdún òdì mission tẹ́lẹ̀ ni kó fẹ́ padà sílé torí pé ọmọ Egypt ni kò lè mọ̀nà àti pé gbogbo tó ń fún kò lè sustain ẹ̀ ó ti yé di òní yìí àwọn kan wà rugged because of their background and there's some nígbà tó dẹ̀ dàgbà tí wọ́n bá kú wọ́n máa ń ní wọ́n máa ń fẹ́ revenge wọ́n máa ń ní oró naturally wọ́n ń sa ọmọ yẹn sí ọmọ twelve yẹn wọ́n ní infarct ọmọ yẹn dúró ti yá ẹ̀ gan ó wá ń ṣe róòlù bàbá ṣe róòlù ọkọ ṣe róòlù ọmọ ṣe róòlù gbá ọmọ twelve years and people are happy to hear that they are creating tó bá jẹ́ tòótọ́ wọ́n create hatred á dẹ̀ máa wòó pé bóun ṣe wà yín sí wọn ní kéwọ́ ló bí òun àbí kò tí ì lè sọ̀rọ̀ ń sí ó dẹ̀ lè mọ́ ó lè ti máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá ẹ̀ àbí lọ́wọ́ yẹ ẹni tó ṣèkà fún bẹ́ẹ̀ wọ́n tún wá ń gbàdúrà fún eyín ọká eyín ọká ni máa ń pe gẹ́yìn bísọ́lá abẹ àbí kí lórúkọ tiẹ̀ náà tó present yẹn presenter yẹn òun wá ń gbàdúrà fún k1 ó ní ẹ bá ń gbàdúrà ẹ máa gbàdúrà fún k1 kò ní jábọ́ kò ní ṣe kíní kò ní rẹ̀yìn pẹ̀lú ìkà tó ti ṣe kéwọ́n bá ti ṣe burúkú tó wọn máa fi sítẹ̀mù àwọn náà máa ti pé pray for lágbájá I will pray for people who are good to me ọ̀dọ́ bá gbàdúrà fún yàn sí tó bá ti ṣe burúkú fún mi ah, àdúrà yẹn kàn máa jajẹ lára ni bá gbọ́ pé ó já mi lára jẹ àdúrà yẹn kàn dègùn lórí ẹni tó bá ṣàdúrà fún tó wá di ogun fún wa ni. so quite unfortunate anyway sha let us forget about the story and let us go ó ti yé kéwo ló tí ì rí ogun tó ti dá sílẹ̀ lónìí àwọn èèyàn fi rẹ́rìn ẹ̀yin èèyàn tẹ́ bímọ fọlórin ẹ mọ̀ pé ẹ lè jèrè olórin yẹn ní yàtọ̀ sí eré ọmọlẹ́ máa jẹ́ o torí ẹ àwọn tó náà motivate yẹn màá tó máa rẹ́rìn pé kí làwọn eléyìí sọ ń siná làwọn motivate olórí burúkú èrò wa pọ̀ lábẹ́ wọn wá kírètì ẹ lọ wo gbogbo ẹni tó bá pọ́n wà sí ulẹ̀ níbẹ̀ yẹn ẹ máa rí gbogbo crowd ẹ̀ bó ṣe máa pọ̀ ẹ máa rí love and like tó máa fún because ó pọ́n wà sí ulẹ̀ ìwọ́n ìwọ́n sọ tòótọ́ ara wa sì kó tọrọ ọkùnrin tí a rán wá sí ayé lákòókò yìí ni láti bà tàwọn obìnrin jẹ́ àti láti bà tayé jẹ́ ṣòtíyé òun bà tọkùnrin jẹ́ òun bà tobìnrin jẹ́ kò ní nǹkan fobìnrin ṣe á dẹ̀ hó mọ́ wọn á dẹ̀ báyé wọn jẹ́ anyway ṣá ẹ̀yin tí ẹ kó sí ọlọ́run á kó gbogbo yín yọ o ẹni tó bá ti ronú kú àdáyé tí ó bá ti bá mi jà nínú yín òun ni ò ní bọ́ nínú ogun àbí tó bá tún bá mi jà lábẹ́lẹ̀ òun ni ò ní bọ́ nínú ogun tó bá dìtẹ̀ mọ́ mi òun ni ò ní bọ́ nínú ogun ṣùgbọ́n Wàsíù has caused a lot of problems. torí bẹ́ẹ̀ ẹ mọ wàhálà tẹ máa cause ìbẹ̀rẹ̀ ogun láwọn kò sẹ́ni tó mọ̀ parí ẹ̀ tó bá jẹ́ tòótọ́ ló ní tumor of the brain sí tí wọ́n bá operate báwo ló ṣe fẹ́ lọ ṣé sẹ́lẹ̀ fẹ́ kú ni ẹ ẹni tó bá yá bí cancer ni or the tumor of the brain gbogbo àwọn tó ní tumor of the brain <laughs> ẹlẹ́dàá mi jọ̀ọ́ mo gbọ́wọ́ mi sórí o má jẹ́ kí n ní o má jẹ́ kọ́mọ mi ní o má jẹ́ kọ́mọ ọpọlọ ọkọ mi má jẹ́ dàrú o má jẹ́ kórè ṣáta o má jẹ́ gbogbo àwọn olólùfẹ́ mi má jẹ́ ní o àwọn olólùfẹ́ mi tó bá ń ṣàìsàn àwọn tó fẹ́ràn mi tó bá ń ṣàìsàn olùbámi dáwọ́lé wọn bá mi wọ́n sàn o má jẹ́ ká burú bá àwọn ọlọ́run ṣàánú fún wa in Jesus name we pray. The man have caused a lot of problem ọ̀rọ̀ tí mo rọra fi ń ṣeré tí mo sọ pé ẹ kó kọ́ àwọn ìyàwó ẹ̀ jáde yẹn ẹlòmíà bíta some children lọ́nà ọmọ ẹ̀ wọ́n bíta bọ́ tí wọ́n lè kojú ẹ̀ Wàsíù owó tó dẹ̀ kó fi ṣe dáadáa kó fi ṣe fún ara létí tó bá tiẹ̀ wá jáde láyé kó lè kí problem yẹn lè wà minimize ó máa tún máa fi ra problem kan problem ni so that ó máa ń fẹ́ gbọ́rọ̀ tó dùn ẹni bá ti support ẹ̀ á support ẹ̀ nìyẹn ṣé o ti yé tó bá lọ fẹ́ tẹ̀sùn jẹ bẹ́ẹ̀ náà ló bá máa wá ó máa ń wá ojoojúmọ́ kó máa jà kiri ní ìjà koko anyway tiswell tiswell Tíbísọ́lá nígbà yẹn àṣìṣe òní master o bó ṣe yàn nígbà tí ò tí ì bímọ rí ó dẹ̀ ní bọ̀bọ̀ kan tó ń fẹ́ bọ̀bọ̀ yẹn òun àtọmọ ọmọ Bísọ́lá àtọmọ ẹ̀yẹn wọ́n jọra bàjẹ́ mi ìfẹ́ máa ṣe kò torí system Canada mi kó má dàbí pé bóyá èèyàn go fọmọ kékeré i'm not i love children very well màá gbé fún yín kẹrin Bísọ́lá ń fẹ́ ń gbà yẹn Bísọ́lá kó tó pàdé nìyẹn ó ń fẹ́ ó láwọn young sharp tó fẹ́ fẹ́ tó ń fẹ́ kó tó rí ibi tán kó tó sọ fún pé kéwọ́ ń jókòó síbì kan fúnra rẹ̀ ló fẹ́nu ẹ̀ sọ fún mi wọn ò gbé kán tó sọ fún pé kéwọ́n ń jókòó síbi kan tó wà wípé kò lọ flag bó ṣe lọ gun ọ̀kadà nìyẹn nígbà yẹn kẹ́ tó bá ti jókòó sórí ọ̀kadà á wá ṣèdí sẹ́yìn báyìí á wá ṣàyà síwájú bó ṣe sọ ni o òun ló sọ fúnra rẹ̀ ó rí pé kéwọ́n ń jókòó síbẹ̀ bí ìyẹn ṣe pé ah, ọmọ yìí rè é bó ṣe pè kó ní kó bọ́lẹ̀ ọlọ́kadà bá gbé e bọ́lẹ̀ bó ṣe gbé e bọ́lẹ̀ e, bó ṣe lọ nìyẹn àwọn bọ̀dá yẹn lẹ̀ rí wọn mọ̀rọ́ pa wọn bẹ̀rẹ̀ sí ń turọ́ sí lórí turọ́ lórí tó rọ́ sí lórí wọ́n á tó rọ́ sí lórí kó máa lè gba gbogbo ògùn ẹ̀ torí ń gbà yẹn ẹni tó bá ti rí nínú fíìmù lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n lè po ti ní ògbógbò ẹ̀hìn kan lọ táàpù ògbó ẹ̀kọ́ lẹ́yìn. during the time tó ń fẹ́ bí tó ń fẹ́ kí wọ̀nyí lára àwọn tó ń gbé wá fún wa tó ń sọ̀rọ̀ yẹn náà tó ní kó wa dànù lù wá sọ bọ̀bọ̀ yẹn ẹnìkan ń ṣe télọ̀ wájú ilé kó ní mo purọ́ kó kóòtù mi ó máa ń ṣe ó máa ń ránṣọ fún mi. ó nígbà tó lóyún yẹn bọ̀bọ́ yẹn náà máa wá sunbẹ̀ ọmọ ní tíátà tó bá ti sunbẹ̀ ó máa lọ láàárọ̀ nígbà tó lóyún.